ààrẹ ẹ̀gbọ́ ní èèyàn ní ráwọn àjẹ̀bọ́ ní ọ̀sẹ̀ àbọ̀ pé ààrẹ ẹ̀gbọ́ ní èèyàn ní ráwọn àjẹ̀bọ́ àti jíjẹ́ yọ̀ ní kò jẹ́ ààrẹ ẹ̀gbọ́ ní èèyàn ní ráwọn àjẹ̀bọ́ lórí fífi jọ wọ́n lẹ̀ Àní kí pété ara ẹ̀kọ́ ní ènìyàn ní láwọn àṣẹ̀kọ́ máa ọ̀sẹ̀ àwẹ̀ tí bára kòrò. Òṣìdájú pé ààrẹ ẹ̀kọ́ ní mílíṣẹ̀ láẹ̀bà ọba láwùrá ọ̀sẹ̀ ìdíje ìfòsí tó bá. Mílíṣẹ̀ láẹ̀bà ọba أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله ولا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونصلي على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين àdúgbọ́bọ́lọ́hùn. alhamdulillah rabbil alamin. Adọ́rọ̀ ìké àti gẹ̀fà níbi wa sallallahu alaihi wa sallam. Àti fún àwọn ará rí rẹ̀dàmọ́ sàhábà. Àti fún gbogbo ẹni tí bá ń tẹ̀lé ànábì pẹ̀lú dáadáa kọ́lọ́kà àdàmà nù wọn. Àmín. So, àfi ọlọ́run pé o ń bá ní ṣiṣẹ́ yìí lọ àwọn abẹ́ kó bá ní ṣe délẹ̀ àmín kó sì tẹ́wọ́ pẹ̀lú wa níjẹta àti ní àná bàbá àgbàdo kéṣe náà wọn ni bá ní darí ètò náà tó ọlọ́gbà ni kò ní ìwà ìlọ́ àmín lọ́wọ́ ní gbójú báyìí lọ. ẹnìkan ó ní òun yàtọ̀ nínú ẹ̀dá wọ́n sì bí ń gbàtọ́ sọ tòótọ́ àpọ́lọ̀ ìyàtọ̀ tòótọ́. Tí nìkan náà ní pé olúmọ̀ bá jáde ohun ìtánlé. Ọ̀ máa dẹ̀ dáa ní ara òkè òun ni ajáde mọ́ ẹ̀ṣọ́ ẹ̀yọ́ náà bá ní ọba adébẹ̀nú ayé lórí dáadáa eléyìí ò ní bẹ́ẹ̀nà tí ọlọ́run ráyé wá tó lọ́n gbàdúrà rẹ̀ ó sì lé wọ́n sì bá ọ lé níbi bá ti kò sí ìtumọ̀ fún àìsílẹ̀ rẹ̀ àpẹẹrẹ bọ́lọ̀ ń gbàjọ́ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ nìyẹn àbíká sọ pé ìdí ọmọ nìyẹn gidi tó nílẹ̀ aka yìí máa ń sẹ́tọ̀ nìyẹn pé bọ́lọ̀ ọjọ́ kò wọ́n bá jáde yẹn kò lẹ́sí ọjà dé ńlé tí ó ti tàn léwu. gbogbo àtọ́lọ̀ ti wá sí bẹ́ẹ̀ fún ọlọ́wọ́ ẹbẹ̀ lọ wa. Àmín. ọlọ́wọ́ ti fún àlóyìnṣẹ́ tó lọ́n báyìí pé a ti ní jòkó a tún bẹ níbẹ̀ tó àjọpọ̀lọ́wọ́. Alhamdulillah. ìjẹ́ inú àwọn kàwá tọ́lọ́ máa fi lẹ́ńtọ́ mọ̀mọ́ kí ó pọ̀ ọ̀ràn. Mm-hmm mọ̀kọ́láyé ọ̀ràn mm-hmm. bí ẹlùmí lọ bí gan fún ogún ọjọ́ ń bá tó lé náà yóò la ilaha illallah gbogbo nǹkan ní odò wà pé kìí lẹ́yìn tí ọmọ kí ó kìí gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ kìí gbé wáyà kò àbẹ́yìká àti àfúníyẹ̀ ní àfúníyẹ̀ ọlọ́run àti gbogbo ọ̀rọ̀ wọ́n bá ní ti dada bẹ́yìn náà. Àmín. Ẹ̀sán bẹ́ẹ̀ náà bá ní sẹ́yìn náà. Àmín. Ẹni tí bá ń rólé, wọ́n rólé jẹ náà. Lọ́kọ̀ọ́kọ́. Ee. Láti àwọn afá wa lójúmọ̀ bẹ́ẹ̀ láti láti pẹ̀lú pàtàkì àwọn sọ́lá. Tí wọ́n ti di oko ń dìde sàlímù wọn, ọmọ bí wọ́n lè bọ̀ sílẹ̀. Yóò tún máa ṣe lọ. Náà lọ́nà tó ń ṣe fáwọn náà kọ́ wálé jàmbá kalẹ̀. amina. kò jẹ́ amọ́júmọ́ pẹ̀lú ẹ̀sìn náà ìjà náà. amin. àtìmọ̀ náà àtìlákàyè náà àtàláfíà náà tẹ̀ ń lò lọ́wọ́ ọ̀dọ́mẹ́ o. amin. mọ̀jẹ̀ sí mọ̀jẹ̀ sí sọ. amin. abúlé ṣe ń sọ yàfa rí inú báyìí ọlọ́mọdé sí sọ. amin. ìgbóni wọn mọ̀ bí i àjàn lójú kòrí àga anábìsílẹ̀ mọ́nàjọ́ kìíní àná nìyẹn nígbà tí ń dájọ́ sí ìwọ́n rẹ̀ dá á ń lọ bá wa ìdájọ́ báyìí àjẹnú sì lẹ́bùn kí wọ́n gba fọ́tò ẹ̀ jẹ́ máa fẹ́ gbà gẹ́lẹ́gẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ wọn wọ́n tàbí gbádà pẹ̀lú ẹ̀ kò ní yà yóò jọ ta yóò fi sọ̀rọ̀ jọ yóò fi fcc jọ àwọn gangan lábùdá fún ọ̀rẹ́ tí rí gangan báyìí wà jẹ̀nu máa ń rí àwọn lè gbà wọ aláwọ̀ lẹ́yìn àwọ̀ lọ́rọ̀ tó lé wọ̀ nìkan fún àtúntà wà náà sọ́lá alẹ́bìnrin mo lè gbà wọ́n rẹ̀ gbogbo ẹ̀dá yẹn kú mo lè ń da gan ṣe ń dájẹ́ dàbúdà á ọba wa ìdájọ́ báyìí ó lọ́jà ẹgbẹ́ àwọn èèyàn ń kó wọn fún wọn borí korí wọn à ẹ̀sìn òun ní dédé ọjọ́ lọ́wọ́ fẹ́ tí ojú kò ń bó ṣe n'oge sínú ju tó tó padà jù tó fọwọ́ tó jẹ́ máa dàbí àdébí wa sílẹ̀ máa nàdé ìsẹ̀lá padà bí ló lè lóru padà mo bí nǹkan kan ò sì lè di ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní mo tó ń sọ nílé mi máa retí ẹ nígbà tí látara ètò ọlọ́run náà ní o hmm. nígbàgbọ́ níbẹ̀ ní pé gbogbo tí ọlọ́run ọ̀sọ́ tánàbí ọ̀sọ́ mẹ́jàwó sọ amínà gbogbo náà wà sọ tánàbí ọ̀sọ́ tánàbí ọ̀sọ́ mẹ́jà ìlú rẹ̀ sọ amínà ilẹ̀ àbílà ìyẹ̀yẹ́ láti wà náà akẹ́yìn náà ẹ̀sẹ̀ o akẹ́rọ̀ ọ̀pọ̀lọ lẹ́gbẹ̀ẹ́ mẹ́lá àbọ̀dù wa lẹ́yìn náà ẹ̀rọ máa tó <laughs> o lẹ́gbẹ́ pé oúnjẹ kankan nígbà yẹn náà. a rẹ̀ fẹ́ lọ. ṣùgbọ́n ẹ̀yin náà jẹ kankan ti bẹ́ẹ̀ ọ̀dọ̀bà ló ti ìwọ ọlágbẹ́jà ọ̀la ọ̀gbẹ́ ìjọba náà ọ̀dọ̀ ló ti wà ọ̀ ló jẹ́ ìlọ́pù bẹ́ẹ̀. ogun ìdájọ́ ń jà ogun ìdí mi láti gbé ìdájọ́ ń jà jẹ́yìn jẹ́yìn jẹ́yìn jẹ́yìn jẹ́yìn alọ́dọ̀ sí ìwádà ogun lásìkò. ń bẹ́ẹ̀ pé ní ó tó ń bí àwọn èèyàn kan wọ́n rẹ̀ kẹ́ wá wọn ní ìwò tó lè já tẹ̀sí jẹ́ àǹsọ́lá kò ti tẹ̀sí lè ẹ́ ẹgbọ́n nǹkan èyí tí ìbára ti bá bẹ ní ọ̀sẹ̀ ọmọ ilẹ̀ báyìí lọ́dọ̀ sí àpọ̀dá ayé so gbogbo ìjọba náà àti ẹ̀yìn náà ọlọ́mà ló tẹ̀yìn náà gbogbo ìjọba náà tí ọlọ́run lọ́wọ́ lábẹ́nú àti ní gbangba ọba àdìjọ lámọ̀ yìí ẹ̀yin tẹ́ ń fàdúrà ṣe ẹ̀yin tẹ́ ń fọwọ́ ṣe ẹ̀yin tẹ́ ń fọkàn ṣe ẹ̀yin tẹ́ ń fowó ṣe gbogbo yín pàdúró sí i. ẹ̀rọ jáde ògùn la awla wala quwwata illa billah bàbá sọ̀rọ̀ fún àwa ń bí egungun àìsí jókòó ọ̀rọ̀ náà báyìí náà ọlọ́run bá ní ṣe dáadáa tá a sọ ìfún àná wọ́n àlọ́ ọlọ́run látúbi rẹ̀ láhọ́rọ̀ ràbúwàtà ìlà ṣé wa Imran wọn ni wàá túbàdà lẹ́nì wàá tún wàá tún wọn ní agbègbè ń gbé agbègbè gbàlejò ńlá so olùdókòwò tó borí tọ́ta àsìkò yìí so bóyá kó jẹ́ ní kí ṣé ń bá wa ní kálẹ̀ gẹ́gẹ́ bí ààyè tí àwọn náà máa ń gbé wá sí ọba ìṣẹ̀dá fún wọn. olùkọ́ni tó wá pè wọ́n àbàtí adébàtà jẹ́nà ti dé máa pẹ̀lú fóònù sọ̀rọ̀ ìfún wọn. wọ́n tá a bá mọ̀ ní gbé lílà ọ̀rọ̀ wá wá fún ọkọ̀ sọ́lá mi ti wà lé táwọn ọmọ mo ní afẹ́fẹ́ mọ́ náà ni. so ọba ìṣẹ̀dá fún wọn o. wọ́n bẹ lọ́nà báyìí ní ogún rẹ̀ ayọ̀. wọ́n ní àwọn tètè fẹ́ padà tó bá fẹ́ lọ gbogbo ọ̀sẹ̀ ti lọ nìyẹn wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ọ̀gbà àwọn ọ̀gbà ẹ̀kùn ní náà jẹ́ gbọ́ mi náà wọ́n wà ní ìlú ṣáàdà ọ̀nà jẹ́ wọ́n múlẹ̀ ayọ̀. àmín. láti ọlọ́run àwọn afáwà tí wọ́n pè wọ́n náà àti ẹ̀dá fún wọn. àmín. ọlọ́run wọn la pé nǹkan rẹ̀ àwọn ń gbé wá wà láàyè so tí ọlọ́run bá kó lórí ibú ọmọ tí wà lágbè ní bí hmm, hmm. lórí ibú ọmọ lórí ibú ẹ̀gbọ́n rẹ̀ láti ọ̀dọ̀ ọmọ wọn ta wọn kà gan wọn dalẹ̀ rú. ọlọ́run wà á kà lọ́mọ bú àgbàyíká lọ́mọ jẹ́ ọlọ́run ti wòye o. amiina. màdúró sí o. ami. ọlọ́run ọlọ́run. ami. ọlọ́run ti wòye rẹ̀. Ah, ọ̀nà níbu wa kí. Dáúdù Ọlálérè tí a náà ti wá sọ ìjókòó tọ́lọ́rùn ní tí àwọn náà ní máa gbẹ́yìn bẹ́ tọ́lọ́rùn ti fi hàn àwọn náà mọ́jà wọn bọ́. Amina. Ọlọ́run ni wọ́n dókè wá mọ́jà wọn padà ní ìdèjì. Amina. Yóò lè lọ sí bẹ́ẹ̀ lọ. Àmín. Wọ́n láti lọ lọ́wọ́ la fún bẹ́ẹ̀ fún un. Ọlọ́run la ní wọ́n ń fi tóbi létí ńgbà tí mo débí lénìí ìyẹn àbáwá jẹ́rán tí àgbà yìí pé aláàjì wa Saheed Abija Abija wọ́n ní fún àwọn jẹ́rán tí wà ní bọ́ọ̀sì south ọlọ́bàá ti fẹ́lẹ́ tó lọ rẹ̀ o má ti wọ́n sọ́rọ̀ yìí wọ́n láti ọlọ́run aláàjì wa Saheed kejì náà àwọn náà ti jẹ́ àdàbí darí lénìí lọ́họ̀tọ̀ wọ́n ti jẹ́ àdàbí darí lẹ́yìn ìbànúgbẹ́ fún yọ lọ. Àwọn náà wàrà ẹ̀ẹ́dọ́ ẹ̀ gbogbo ẹ̀rọ náà ni wo náà ni ó gbogbo ẹ̀ báwọn. Àbùjá náà tó wọ́n dàbí náà lébi ó. Wọ́n rí èmi wọ́n láwọn ìyá ò. Ẹ̀ẹ́dí rí tààrà ọlọ́mọdé wọ́n sálọ yín mo jẹ ṣàdúrà fún ọkàn báyìí lórí ìkọlọ́bà ìgbà ọlọ́bà tó ti gbogbo yín ẹtí ọlọ́run wá ṣe ní ìdàlélò yín ti ṣàlàjì wa ààrẹ àgbà hmm. ọlọ́bà tó ti yín o ọlọ́run máa sọ láàrin ti pẹ́ ìdí òṣìṣẹ́ ìlú ti ṣe yín ẹ ẹ dáadáa òun yà kọ́ bí yín wọ́n jẹ́ pẹ́ ṣe mọ́ ó lànà ọlọ́run láti rẹ̀ láhùn ìlàpàtà abágbèrè kéde fún gbogbo ìjọba ìpè pẹ̀lú agbára ọlọ́jọ́ tuesday tí ń bọ̀ afẹ́ gba bàbá olúwo lálejò olùkọ́dá ló di mọ́kànlá olúwo lílé ọba rọ̀sík àkàbí adéwálé tẹlúwà wọ́n ní ọ̀fẹ́ wá gbé adéwá kí wà nílé kí ó ní àdàbí àwa fi ìjókòó tẹ̀síìrì ṣe àpọ́nlé fún wọn níjọ́ náà ó mẹ́ pé àdàbí ni a ti ṣe tẹ̀síìrì yọ sí òde tí ó bọ̀ yìí láago mẹ́wàá ní ìjókòó náà bẹ̀rẹ̀ kọlùmọ̀lì sọ́díláyọ̀ àmìnà kọlùmọ̀lì sọ́díláyọ̀ àmìnà ọ̀sọ̀wà náà yìí wọ́n àmìnà wọ́là nọ́nà láti bẹ̀rẹ̀ láhàwọ̀lọ́lá kọ́ta tọ́ àádélé ní asájẹ́dà nǹkan bó nǹkan kan mọ́lẹ̀ àwọn afúnmọ́lẹ̀ àìgbé àga ni àga ni tọ́ wọ́n ní ẹ̀yin jàmá náà lè tó ṣètò àga mi ìta sí bí ìjòkó tẹ́lẹ̀ ò tí bọ̀ ìdára gbọ́n ṣùgbọ́n èjò ló jò kó pẹ̀tẹ́ yóò dùn jò kó pẹ̀rẹ́ dìé lọ wọ́n ní ní àwọn ń fẹ́ láti máa bí jòkó. Àtàdé òun yẹ tòótọ́ yàtọ̀ tòótọ́. Àkàrà máa fún ọmọ wa. Ah, jàmá ọlọ́run má jẹ́ ọ bàjẹ́ fún wa. Nǹkan máa papọ̀ lórúkọ àmọ́ yóò máa yàtọ̀ síra wọn. Nǹkan máa papọ̀ lórúkọ. Àmọ́dé ló máa yàtọ̀ sí àwọn ní ìwúlò. Ní ìmápàdà onígi yókòó ní ọmọ ti wà. Bẹ́ẹ̀ ni àgbà onígi yókòó, àkókò nílé yókòó, àkókò nílé yókòó, kò náà mọ́ ti wá sí òun yóò máa tún àtúntò náà. yóò máa dídé lọ. òṣèlú ká máa gbọ́ sí sọ. a máa gbọ́. àmọ́ tí yàrá tí wọ́n á pọ́n sí ọlọ́run lè kọ́ bẹ́ẹ̀ pé ìjókòó náà dáa ní ìjókòó tí wọ́n fi ṣe ìjókòó lọ́sọ̀ọ̀sọ̀ tẹ́ bá dé àwọn àyè ńláńlá ẹ̀rí ibi tí olóníyányán ó ti jókòó pé yóò yàtọ̀ sí déédéé sí ìdókò tẹ yí ọ̀wọ́ tí ẹ̀rú ní ìpé gbogbo ayé ọ̀wọ́ ti yóò sì fi tán yẹn àga bẹ́ẹ̀ ah. àga bẹ́ẹ̀ jẹ́bi jókòó bẹ́ẹ̀ ọbẹ̀ gbórí àga náà ẹ̀ àga àga yẹn náà wọ́n yẹ wọ́n yẹ fi wẹ́ẹ̀ jókòó lé mi wọ́n yẹ fi wẹ́ẹ̀ tilé abẹ́rẹ́ fún mi jókòó àfẹ lójókòó yẹn. ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́wọ́ bíi bí àga ní ìṣèdè yìí lẹ́yìn àfáàní lẹ́yìn ìjọmọ́ àga àti tìyín náà mọ̀yọ́ nìyí. gbogbo ẹ̀yin ń jálága mọ́tòlédè wẹ̀ yìí. àwa ìdájọ́ ti lọ́dún ní lẹ́ẹ̀mí náà yàtọ̀ sí. wà á pè ní kọ̀ọ̀kan wá ní nílá nílá nílá nílá. Báwo dáadáa ga nìkan kọ́ yàtọ̀ ayé tó náà ti gbé ni ẹ̀. Kọ́ yàtọ̀. Yorùbá kùn láwọ̀ kẹ́ra o. Lọ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ rẹ̀. Dá ọ̀dà pàtà ìlà. Àfẹ́fẹ́ sọ̀rọ̀ náà lórí àwọn lórí àwọn àga iná ni ẹ́ yóò dùn sọ ju bí ìbàjẹ́ pé gbogbo ṣe lọ nìyẹn. Àbẹ̀rẹ̀ wà níjọ́ lá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan kan náà níṣẹ́ wa. Lá àwọn ọ̀dà fún wa mo ní adé nàìjíríà ṣébi tí wọ́n gbé ayàkẹta láti láti bẹ̀rẹ̀ sọ ọ̀yá. Àwọn obìnrin Nàìjíríà ọ̀rọ̀ yìí, ìsìn ìlànà ìrọ̀ àmà lẹ́rọ̀ àhìí. ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم tó níbi tí alùpùpù àrùn à ń kà lọ sọ́rọ̀ tọ́ọ̀bà tó dé onáà ní àyà kẹtàlá التحريم على قتال المشركين النافذين أيمانهم وعهودهم Àkọlé àyà náà, ó ní ìgbà àwọn sọ̀hábà níyànjú, ìsẹ́rí sí wọn pé ó tó gẹ́ ẹlọ bá àwọn mùsùlùmí kúrò tí wọ́n ń ṣe ìgbà òun sí wọn yìí ẹlọ bá wọn fàá kí ni wọ́n fi annáfizina àìmánàhùn wà òhúdàhùn annáfizina àìmánàhùn wà òhúdàhùn wọ́n tó àdéhùn ní àdéhùn tí wọ́n ṣe ọ̀tún èyí náà jẹ́ àmà ìgbé bí abáfẹ́ká yóò dáa àní ìfà ìgbẹ́ ẹbọ gbogbo ìgbà tí ààyè bá ti ń gbẹ bọ́ láyé ọmọ burú jáì gbogbo ìgbà tí ẹ bá ti ń jẹ́ kí ẹ lẹ́bọ̀ ọmọ ráàyè láyé ọmọ burú bí burú yẹn ò ní jọ́nà kan yóò máa burú lóde àti nínú òde ni pé ká máa wà àbàjẹ́ oríṣiríṣi ká máa jáde kúlé ọ̀pọ̀ yìí yàgbé ẹbọ nìpínlẹ̀ gbogbo ẹ̀ ìmá pààyàn gbogbo ẹ̀ tí ìṣẹ́ ti láyé ni máa wá ìdí ọ̀pẹ̀ yìí ẹtí lọ jáde mọ̀ ìgbé tó lọ sí ìdá gbọ́wá tẹ̀wọ́ ọyẹ ká pàtó yóò tún wá múra fọwọ́ tẹ̀wọ́ yóò tún wá múra pé òun tó ní owó tó wá hàn àwọn tí wọ́n ní tó lọ gbé lé làákàyọ̀ wa ní dàrúgbìdì kọ́ máa mà wípé ọlọ́run ò fẹ́ sátọ̀bá owó ìgbà wọn jẹ́ kí owó nìkan ní nǹkan kó kó tí ò lè jà rárá àtọ̀rọ̀ ní pé ó lè ọlọ́run lọ bá di ẹni ó ní nǹkan náà ọlọ́run lọ bá di pé ẹ bá kọ́kọ́ àwọn ló lè bá tètè sáré lọ́dọ̀ ọlọ́run kà á dáhùn ọlọ́run kà á dáhùn lọ́wọ́. làwọn lè fi lọ ọ̀nà bíi tàdúà hmm. ọmọ ọ̀rọ̀ lè dáhùn. Àdébìjì agbọ́ ilé pé gbogbo ẹ̀rù tí ó bá fẹ́ sáfí sàgbà àwọn bàbá àwọn ọgbà nígbà tí ó bá fi àdúrà pẹ̀lú jẹ́ kí ọ̀lẹ́ ìṣàkóso ìkejì àdúrà yóò gbà. Àkókò àdúrà tí ẹlẹ́sẹ̀ bí bá ń ṣe ìpèdè ń tẹ́lẹ̀ ara ẹ̀ kò dà kò níbi kọ́mọ wá pé jìyàjìyà ń tiẹ̀ pé wẹ̀ ẹnìkan ń sàkùdí sí ọ òun náà wá ń sàdúà ìwọ náà ń sàdúà bá bá ẹ òun náà ti sàdúà ní ìjìyà rárá o kò sàdúà ní sèpèlè rà lẹ́ni òun náà ní gbọ́dọ̀ ẹ̀yẹ ìyẹn tó ń bẹ lórí òdodo lọ́nà òun bọ̀ ọlọ́run tó bá ní bẹ̀rẹ̀ ìdí adúlá lọ ní ẹbẹ bàǹkànjẹ yóò sàtọ àjẹló yóò sàtọ èso nígbà tí wọ́n ń yọ ẹbọ ọ̀sẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ń yọ ọ̀sẹ̀ tí wọ́n ń wọ́n ń yọ nǹkan bú náà ṣe yóò kó bú àwọn ìsìn ìjọba agbèrè àtẹgbé à ìdójẹ ah, wà ń ta ní ìsìn ẹ̀yìn ẹ̀wọ̀n ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní ọmọ kan wọ́n ní ó sì pa ẹnìkan nígbà tó ń tẹ̀ ti gbíṣẹ́ dé ó lè sa ní àdá látẹ̀yìn nígbà tó ti ti sún lọ ó wá bù ní àdá látẹ̀yìn ó nìkan ó sì dàpá wọ́n lọ́wọ́ nígbà tó ń gbé àdá lórí láti pàkọ́ ọ wá ké òun á fi bílò ìdílé pẹ̀lú wa fi di lẹ́nu ojú lè ké tàwọn. wọ́n á ní kí ló fi ṣe ó ní ẹ̀jẹ̀ nìkan ló ń lò gbogbo òfin ṣe ẹbú kan òun ti parí ẹbú yẹn àmọ́ tí ó jọ parí ní ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ́yà lọ́wọ́ lọ fi méjì máa wọ́n á bílẹ̀ pé oògùn kí ni ó ní oṣù lẹ́yìn ó ní ojúlẹ̀ wọ́n ní bọ́lọ́ ti rí àdánwò yìí ó lóun nínú ogun bàbá àwọn olùwé bàbá àwọn olùjúrí àkáǹtì bàbá àwọn bẹ́ẹ̀ olùjúrí wọ́n ní bọ́lọ́ ti ń kọ́ bẹ́ẹ̀ babaláwo orí ìkẹ́lẹ́ lójú pọ́tẹ́ babaláwo ọmọ kékeré ó ti da òdìdí ẹni ẹlẹ́nu tó lọ sádà ó lẹ̀ dàpà bí àyọ̀ mi di nìyẹn nígbà tí ẹbọ bá ti ń gba kò sí ní jẹ́ ẹbọ ní pààyàn pààyàn lọ owó ẹbọ tí wọ́n bá sì máa fi pààyàn kì í tù sí ìlẹ̀bọ. nítòótọ́ ẹbọ máa bẹ̀rẹ̀ láti kékeré láti di ewé àti ipò òdìdí máa bẹ̀rẹ̀ àmọ́ bìí yọrí sí nàìjíríà máa pààyàn. àbí tán àbí tán àbí bẹ́ẹ̀ ìjọba àsìkò yìí tí ọba àdìgbẹ́ náà bí léèrè àbọ́jọ́ ní ìgbé ẹ̀rẹ̀ ní ọ̀sá bàbá kò jẹ́ rípò ẹ̀rẹ̀ tó rípò náà wá sílẹ̀kùnlẹ̀ bẹ̀rọ̀ èèyàn máa ń sọnù bí gbé ṣùgbọ́nàlá èèyàn tí èèyàn gan nípa tó ẹ̀rọ̀mọ́sí àdáhùn sílẹ̀ ìṣẹ́ ọ̀ àgbàlẹ̀ ìsáì pé ẹ̀yìn onílẹ̀ pé ẹ̀yìn ọ̀dà tẹ̀sùmọ̀ pé mo máa ń pa àyàn. ẹ̀rọ ọdún tí ó wọ̀ ìjọba ẹ̀yìn ẹ̀yìn ṣiṣẹ́ lórí ẹ̀ tẹ bá gbọ́ fìdíje ní ìsìn ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ àti palẹ̀ àti ìmọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ní sábà ti lè mú kàmápa. Trade.

àmọ́ ti tọ́gbà ẹ́ ti gbọ́dọ̀ ló pa ayọ́wọ́ ló pa lọ́dọ̀ àgbàgbà ọlọ́pàá náà ò pé àwọn náà wọ́n tẹ̀sẹ̀ ń gbé ìta náà ò àná wọ́n ń ta fíwù àwọn olóyìnbó náà tẹ́tí jẹ́ pé àwọn làwọn pa ọ̀daràn àmọ́ tó bá kú ọ̀rọ̀ ọlọ́pàá kan gbogbo aná àmọ́bí ti ń padà lọ pé kọ́ọ̀tù lọ́kà àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ dáadáa Nàìjíríà báyìí Rọ́ọ̀dẹ̀ ń gbé tàbí ọgbọ́n bí lọ bá bí tàbí ń gbọ́. Ibi tá àti gbọ́ kankan mọ́ ni kọ́ọ̀lù káì. Gbogbo àwọn tí a ti gbọ́ pé wọ́n ti wẹ̀ tí ò ní àgbọ̀ kankan mọ́. Àbẹ́yìn èèyàn, ìpínlẹ̀ gbọ́ sí ọdún. Àsìkò tí bá ti ń gbóná yẹn ní ọ̀sẹ̀ tó kì yẹn náà náà ni wọ́n máa gbé lọ́tọ̀ ògbé lọ́sí lẹ́yìn báyìí ìmí ọdún ti gbọ̀n àdúgbò ẹ̀mọ́ nígbà tí wọ́n sọ ní pé ọlọ́mọ bíbí sọ̀rọ̀ káyà tí ọkọ̀ òsì náà hmm. ní ọdún kan bá àgbàgbàgbé ó ti fẹ́ yẹ o kí ọmọ ọ̀gá ọlọ́pàá kan láti jẹ́ nígbà tí òfin ṣe ẹsipírẹ́sì tó láti jẹ́ ọmọ ẹ̀dẹ́ ti kẹ́kọ̀ọ́ tó kéèyàn tí ó bàbá rẹ̀ wá ń kakọ̀. Ilé ọ̀gẹ́gẹ́rẹ́ tó gbọ́n wọn lábẹ́ ìdíhùn náà ni Ángẹ́sẹ̀ ti ṣẹlẹ̀. Tí àwọn bá owó ẹrẹẹrẹ lẹ́yìn mọ́tò ẹ̀dọ́ lápẹ́ǹtì àmọ́ kè é kú tán àmọ́ wọn á ràn lọ́wọ́. Ọ̀gbọ́ wọ́n ràn lọ́wọ́. Ọ̀rẹ́gbẹ́ ẹgbẹ̀ náà lọ́dọ̀ àbí náà wẹ̀ ju àwọn Bàbá gbàgbé ọ̀rẹ́ ẹgbẹ́ rédíò kan tó ilé lòdì tó bàyẹn ẹ̀sán hmm. ọkọ̀ àjọlá ẹ̀sán òkèèrè ẹ̀já gbé tó dálẹ̀ ọlọ́sàn lọ́wọ́ ọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́ni aláàtọ̀kọ́ tèlónà káwọn mọ́ yàgà tó àìmá náà وعموا بإخراج الرسول وهم بدعوكم ولما أتي أتكسونهم فالله أعفو أن تكسوهم إن كنتم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أمورهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين ألا تقاتلون قوما نكثوا أيمانهم Òjíṣẹ́ àti àwọn sọ́ábà rẹ̀ ọ̀rọ̀ láfẹ́ bá ń sọ yìí. Allah alàdílọ́kàn ṣé ẹ ò ní bá àwọn ìjọ kan ẹ máa wò wọ́n ràn ẹ ní bá wọn fa ẹ ní bá wọn jáwó ìjọwó lẹ́kàtú àìmáàlà àdéhùn tí wọ́n ṣe wọ́n jẹ́ màmá lọ́tún àdéhùn tí wọ́n ṣe wọ́n sì màmá lọ́tún ẹ bá ti ń kú àdéhùn jàmáà ibẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí gbogbo ọdún ń pààyàn àdé ìnẹ́kọ́ ń já ìpele dárájà àkọ́kọ́ tí ẹ pààyàn ọkọ̀ọ̀kọ́ ní láyé ìgbọ́n ọjà pàdé o ẹnà ọ̀bẹ̀rù àdéhùn dúbẹ́ni lè bẹ̀rù kèrè ó lọ ẹbẹ̀rù àdéhùn dúbẹ́ni lè bẹ̀rù ìbọn lọ ṣẹfẹ́ wọn nàbà fíyàn ní ìsìn bàbá jùlọ ìbá tí ẹ ti kọ́ tẹ́sì òpé tó tako gáàdì ìgbà lọ́dọ̀ rẹ̀ tẹ̀rọ pé èyàn ọlọ́ta kọ̀lọ́ta òsì ń bẹ̀ yẹn mọ́ ah. bá a ti wá lè bẹ̀rù ẹ̀hún ẹ̀já bẹ̀rù àti òjò bá lọ gbogbo ẹ̀yìn tẹ́ bá ń pàdé òkun yẹn máa gbé tí ẹ bá pàdé òkun yẹn tí ẹ bá já ní àmọ́mọ́ tẹ màmá já títí pé ọlọ́ọ̀ni ọ̀kadà rà bí ìbàdẹ gbọ́bẹ̀ ní ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ yẹn mọ́tàdé òkú bá yọ̀ níkà kódà ẹ máa kọ̀ ní ìmọ̀ ẹ máa jẹ́ kí ìṣe kó ju àdéhùn ti ṣe lọ yorùbá ní ìfọ̀ lẹ́gbà lọ́la ìjẹ́gbà ò níyì ọgbẹ́lọ́la máa fẹ́ ní hundred thousand nígbà tó ní ìmọ̀ nìyẹn torí pé yóò ti ná hundred thousand fún lọ́dọ̀ọ́la yóò ti wá ná lébi pé kò ní ka mọ́ ó pè lọ́rẹ́ wà ilẹ̀ òní pé ó pè á ah, owó yìí náà ló wá di àpò yìí ó dẹ̀ kọ́ ten thousand sí lọ́wọ́ o àbójì náà kọjá rẹ̀ ó lóun ọ̀rà kìíní kan fifty ten twenty thousand ṣẹ́kó ti ju ọ̀sẹ̀ lọ. ìwà pè lọ́wọ́ yìí kò ní rí ìmọ̀ àmì ẹgbẹ́ lẹ́bàá yẹ pé lójijì lẹ́jọ́ rí mi lọ́la ṣé ò sí gbèsè àbúrò kan kò kàn fẹ́ẹ́ bọ́ọ̀ kan ní. oní ọmọ wa káàkiri àbóǹsẹ̀ ni àbí wọ́n fẹ́ fún ní kan ni àbí kíní kan ni. abẹ́ kàpẹ́gbẹ́ rí ni níbi tó wà ń báyìí káwó yẹ wò. tí bá ti bá ń kawó délé tẹ̀tẹ̀lẹ̀ tí bá ti kówó léèyàn lọ́tọ́ kọjá fifty thousand tẹ̀bá ní ọkà yóò dòkò nù ní. Ìyàmá máa ń lọ́wọ́ àjẹ́dẹ̀ o. Ọ̀sẹ̀ bàbá àwọn oṣòwò tí a máa ka owó àkàn bẹ̀ tí a bá kó ten million síwájú wọn yọ ọkà pé yọ ọkà yóò máa sọ̀rọ̀ a àwọn olóhùn ọmọ owó kàlà yé yọ máa ka owó máa sọ̀rọ̀ pé ọ̀dẹ̀ nineteen ni o fifteen kìíní yẹ kí ti ten sixteen o yóò lẹ̀ ká yóò lẹ̀ kó lẹ̀ pé ibà ìdílé jẹ iṣẹ́

bí o bá múra àdúrà ní ọ̀fẹ́ máa ṣe èpè náà máa ṣe wọ́n lẹ́ bí o fi ẹ̀gbọ́n yóò tó yóò dà fún bàjá. àwọn ènìyàn ti ní ojú ọgbẹ́ sọ́kọ́ yẹ o ọlọ́ọ̀mọ sọ́kọ́ yẹ sọ́ ó kọ́ ọmọ tí ó sọ mà ní. ẹgbẹ́ bọ̀ náà yìí nìyẹn yóò tẹ́ sàdúrà kó tó tẹ́tẹ́ ló máa gbà àkọ́lá yìí ọ̀la yìí. àdéhùn ọlọ́ọ̀dẹ́ ẹ̀ ẹ̀

gbéyàwó yọ máa jẹ́ ilẹ̀ pé ah bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ ah ẹ̀ máa ń sè é lódodo wọn pọ̀ láláì mọ́ rí anábì fi ròyìn wọn pé wọn ẹ̀ mọ́ rí yìí táwọn ìyàwó tiwa lágbàáyé káyìlá ní ọ àmọ́ ọ̀nà obìnrin anábì sọ pé ìran obìnrin wọn èyí sábà torí pé anábì gbàdọ̀ lọ sí lọ́pàá ó bẹ̀rẹ̀ dọ́pọ̀ ló jáde náà mà nígbà tó dé wọ́n ní kí ló dé tó bẹ̀rẹ̀ pọ̀ ara tó kà mà nìyẹn pé bọ́kùnrin bá di orí ẹ̀ fún wọn òṣèlú náà rẹ̀. àmọ́ ìròyìn àpòyẹ ní sífàtú jìzìyà sífàtú jìzìyà ìran ìran nìyẹn kò wá mí ìyàwó tèmi àbíyàwó tẹ̀yìn ní báwọn àwọn kan bẹ́ẹ̀ ní obìnrin alhamdulillah àìsàn yẹ ó kárí ṣùgbọ́n àwọn mọ́lé jẹ́ hmm. wọ́n yóò ti kọ́ sọ ti jẹ́nẹ́rà yẹn yóò ti kọ́ sọ pé kéńlẹ̀ pé kéńlẹ̀ gbogbo ẹ̀ àwọn tẹ́lẹ̀ bá ti tẹ̀ pé ẹ̀ inú máa ní ẹ̀rù bẹ́ẹ̀ ẹ̀ máa ń ṣe náà wọ́n ti gbé ẹ̀yìn náà ẹ̀ máa ń ṣe náà ọ̀yàwó rẹ̀ débẹ̀ yẹn bàdé bẹ̀ yẹ bí wọ́n lè sọ pé ó lè jẹ́ yẹ. ẹ̀yin obìnrin náà ẹ̀yin ẹ sì mọ́ra nípò náà yẹn jẹ́nẹ́rà yẹn náà lójú àti nínú obìnrin mìíràn tí àwọn ọmọ rẹ̀ ọ̀bá wà ń bí tí bàbá ti ń fi owó ọmọ lẹ̀ bàbá ọ̀bọ̀ owó lẹ̀ bá ọmọ rí. Hmm. Yes. Ọ̀hún tẹ́ wọn bá mọ́ o. Bí ẹ ka mọ́ yóò tún dàgbù náà. Dáfẹ́ ẹ̀yìn owó wọn lé tí wọ́n lè. Ìtẹ́lẹ̀ yá mi ní òun ní. kí bàbá ń gbọ́dọ̀ bá nígbà wá lójú ẹ̀yàn ọmọ rẹ̀ ní ìdíje pé wo lè fi rẹ̀ náà ẹ̀yẹ́ ti gbé ẹ̀yẹ́ ti bóyá ṣé ìdíje náà wá bẹ́ẹ̀ sí láti yóò tẹ̀lé yìí ní ìsìn ìjọba ẹni pé ó tọ́ jẹ ní ìsàdí ìrọ̀ ní ń pa o èmi ìmẹ̀kẹ́ ní ìmọ̀ ìmọ̀jẹ́ máa kó bá kó bá ti máa kó bá jù kó bá mú o àmọ́ láti bàtí ọlọ́run ta jẹ ìjèrè kó bá rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ ìyàlóbìnrin Ẹ̀yà bí ọjọ́ rọ̀ ní ìgbà náà ní ìgbà. Máa sọ fún àwọn ọmọ ọkùnrin gidi a máa yá ọkọ ẹ̀ lówó fún àwọn ọmọ amọ́rẹ̀lẹ́mà. Wọ́n ní mà, bàbá ní ń fún yín. Ní alẹ́ àná, lábẹ́ pátápátá níbi tó 12, alẹ́ àná tó هذا يوم الخميس دليل عليه كذلك انا يوم الجاي مو نصو انا يباو ni mo ń sàgbà fún ọmọ mi nílò stress láyé àná nígbà tí a sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wọn dáa tọ́ka ọ̀rọ̀ wọn bí wọ́n ṣe máa dájú máa ń pè kí máa ṣe pẹ̀lú àwọn ìdáyìn kan gbà ẹ̀ a sọ̀rọ̀ kan débẹ̀ tí n bá lọ kí wọn ta fún pé tàbá mú wọn tàbá mú lọ tí bá fẹ́ máa lọ ó máa pé sọ ti dé ọ̀dọ̀ màmá lókè lọ́dọ̀ àti rẹ̀ wàá gbà ní ìṣòfin ìwà gbà lọ. ìyá ìmọ̀ lọ́gbà èyí ń fún wà sí. mo èsì yàtí máa ń dínà kí ọmọ sọ ìfẹ́ lòmìn àdáwò lóbìnrin míì tí wọ́n ti kọ́ máa ń fẹ́ sí nǹkan ó dà sí ọmọ ẹ̀ bá sí nǹkan fún ẹnìkan tábí rán tí tábí rán ọmọ òfin sí wọn láyé tí ó lọ ní ìsìn mọ́kànlá mọ́kànlá rí o mọ́kànlá rí o àrànà ní o láyé ní ilé ìsìn àwọn àjọ náà wọ́n ní wọ́n kálukú náà ní tó ayé ara rẹ o wọ́n àbáwọn táwọn kí mọ́ tó o di ìròyìn wọn. ẹ máa ń dín bàbá káwọn ẹ mọ̀ sí bàbá wọn ló ṣe é kódà ẹ lọ kí ọ lọ káwọn lọ kí bàbá wọn gbé ẹ lọ sí bàbá yìí wọn tán ó sùn yìí o wọn tán ó lé kí ó yìí o wọn tán adúrà yìí o wàlímọ̀ rẹ bọ́ sanwó rẹ o áfúnà rẹ bọ́ sanwó rẹ o àtọ̀dún yìí rẹ o àwọn ni wọ́n rà o bàtà yìí o àwọn ni wọ́n rà o à mọ́tò yìí rẹ wọ́n rà fún wa ìrìn náà wọ́n rà lóyún náà ni tàbá yọ̀rọ̀ lóyún náà ni èyí náà sì máa dìde nínú àdínà dáma wà fẹ́ ọkùnrin náà bàbá yóò ṣe lé ìyẹ̀dọ̀ kí bẹ́ẹ̀ ni kí ọmọ ń bà mọ́mọ́ bàbá mi dáadáa náà ni wọ́n fi ń rò ìlú pé bàbá wọn sáfì àbúkù ti bá ń gbọ́ wà sí yóò yàtọ̀ yóò yàtọ̀ tó fi bá ń serú wàtá sọ̀rọ̀ ìyá kan bẹ tọ́lọ́ máa fi jẹun lọ́jọ́ wájú tí bàbá bá ń ṣe bí à ń sọ pé kò sí. Hmm. ọlọ́run máa ń fi àga pamọ́ nígbà nígbà tí a, máa ń bá tó nǹkan ṣe láyé ọ̀nà ọ̀nà àlùmọ̀ǹkọ̀rọ̀ yìí tí ń gbọ́rọ̀ bàbá wọn ń gba àwọn ọ̀dọ́ máa gbẹ̀sọ̀ tẹ̀ nígbà tó àwọn máa yẹ. olóòrùn ilé gba èrè ẹ̀sán dàìrẹ́ẹ̀tì nínú kẹ́mọ́tò tó jẹ́ ìláìsàn. kẹ́mọ́tò tó gbogbo náà àmọ́ máa rògbò fún un. òní gbádùn. inú kọ́lọ́kọ́ kakó lẹ́kọ̀ọ́ ìyàwó lẹ́yìn wọn ni ó máa jáǹfà ní ẹ̀. ẹ máa tó lójú ẹ̀rọ obìnrin àdéhùn àti ìlàjìdí rẹ̀ yẹ ó lè débi pé ọlọ́run sọ fún sa àmẹ́jì àdáǹfà rẹ̀ ẹ̀ délẹ̀ ẹ̀ lọ́ba pa wọn. Àlàtúkọ̀ tìlú nà kọ́ máa nà dàbò àyè máa dàbò wàhámù.

wọ́n láwọn olè yìí tó fẹ́ẹ́ sòdodo ìgbẹ́ ẹ má balẹ̀ jẹ́ gbogbo ẹni bá ń tí ń múra bó náà fẹ́ ti tẹ́ ẹni gbogbo ẹni bá ń tí lòdodo ọlọ́run bàbá wọn náà. àwọn tí máa ń pèsè ìbèrò yìí pé àwọn tí máa ń sọ̀rọ̀ lókè pẹ̀ àwọn fẹ́ gbógun tì wọ́n ohun ọlọ́run ni ojú ọ̀tá fún ìwọ lọ. a ní gbogbo rẹ̀ bá wọn jà ọkùnkùn ṣe bẹ́ẹ̀ ọba ṣe bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lá àmá èyí tá àmàlá àmá ọ̀pọ̀lá àmá yóò di yáwó ìsìn yìí ọjọ́ tó yẹ. وهمهم بإخراج الرسول وهم بدأوكم أول مرة ọlọ́run ṣe bí àwọn ní akọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àní akọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ máa pa yín ìgbà ní akọ́kọ́ pa yín ẹ̀ẹ́ ọdí à mo tú ẹ̀ náà dẹ̀ Àwọn òní gẹ̀gẹ̀ lẹ́yìn ìgbà tìta ìlọ, kò dẹ̀ ti síjẹ̀ ìdánilọ́dọ̀ ìyọ́lọ́wọ́ àti mọ̀lá àmúrí àìní tí máa bẹ̀rẹ̀ yìí tí mo bẹ̀rẹ̀ yìí ẹ̀wà ní ẹ̀yà ìdílẹ̀. Bẹ́ẹ̀ma bẹ̀rù wọn ni. Ọlọ́run àhàkù àrùn ìgbàkàṣà òòrùn Ọlọ́run ní òun ọlọ́run ló yẹ kẹ́ ẹbẹ̀rù ìnílẹ̀ ẹbẹ̀rù ẹbẹ̀rù tí wọn. ẹgbẹ̀rẹ̀ ara wọn nǹkan tó mú mi ní ìdẹ́gbẹ́lódò lẹ́bàá jẹ́ ọgbẹ̀wò òdòdó. Ọ̀ọ́sìlò ọlọ́rin ẹ̀lọ bá wọ́n jà. Yóò àti gbogbo wáwù bí àìdí kún. Ọlọ́rin lé mi <laughs> mọ̀bùmù ti bẹ ní abẹ́ ayà. Ọ̀bìnú lọ àti gbogbo wọ́ọ̀bù bí àìrí kan. Èmi ọlọ́dún mo fẹ́ jẹ wọ́n yà ẹ wọn jà. Ọkàn wọn ni. Sẹ́yìn wọn sọ́wọ́ àwọn sọ ábà wọn. bá dìde ìyàwó ní jẹ wọ́n nìyẹn. Hmm. Ìyókù sí nìyẹn àti ìkẹ́ àti ìyà ọba àlejò ọlá lómi méjèèjì lọ́dọ̀ kọ̀ọ̀dù ọlámọ́fìyà rẹ̀ jẹ wá ìkẹ́ ìtọ́rọ̀ òun ti fún wa àmọ́ méjèèjì kì í sọ̀rọ̀ sámà ọwọ́ ẹ̀dá ọlọ́ni máa bí i sàtọ́rọ̀ ẹ̀yí àjọyé àti ìyà àti ìkẹ́ kì í dáa mú wá láti sámà yóò fi rẹ̀ ẹ̀dá kan náà àti pé ńgbà náà bẹ́ẹ̀ kan bá rí tẹ́mi rẹ̀ ọ̀pọ̀ tẹ́mi rẹ̀ kọjá rí tẹ́mi rẹ̀ òfẹ́ tí ń rí wàhálà látọ̀dọ̀ ẹnìkan ọmọ pé nìyẹn kọ́ ọlọ́run ni. kí lọ wá ṣe kò lè ní ọ̀bìyà jẹjọ́ tọ́ba ìpọ́nrọ̀ ọba fẹ́ bìyà jẹ ọkùnrin ìbò ló ti mú wa. èmi nù ìkẹ́dà bẹ̀rẹ̀ ẹnìkan náà nìyàn ẹnìkan nìyàn náà olọ́fẹ́ kí ọ ibi gbogbo àdìyẹ. ọlọ́ni ẹ lọ bá wọn jà. yóò á sí gbogbo lọ́ọ̀hún bí àìsí ọlọ́run lé mọ̀ fẹ́ jẹ wọ́n ń yà láti ọwọ́ yín ni àwọn yóò kó sí ẹ̀hẹ̀rún ọlọ́run ní mo sì fẹ́ tọ́jú sí wọn. ẹnìkan ní ìsìn ọkà dúró jìjì arábẹ̀sán wá Ọ òbí jẹ́ kí ló dé jàmá ogun kò ẹni tí owó ẹkẹjẹ ẹjọ wọ̀ tí wọ́n jọ ń fà tí yẹn là á tó á fi dàgbé dàbí ọlọ́run mú àrà lọ́ba tó sì ń wọ̀ ọ́ tẹ́ ẹ ṣe bá ń pè ṣẹ́gun ẹ̀ báwọn lọ́dọ̀ gbogbo ẹni máa mẹ́rin yẹ ọjọ́ ní ìjẹ́ lọ́dọ̀ wọn orúkọ ti pa ọlọ́run lọ pa abófipọ́lé irú àpẹẹlẹ yẹn lọ́run ti bá wọn àfá nílẹ̀ Yorùbá lánàá gbogbo ẹjọ́ mẹ́ bínú sí ọlọ́run á máa gbé fún ọkọ̀ àwọn àfá nílẹ̀ Yorùbá wọn àkọlù wọn làwọn wọ́n á náwó sí lọ́wọ́ àmúbalẹ̀ nígbà tí bẹ̀rù èyí fún wọn léyìn. ọlọ́run a máa bá àwọn àbá àrùn ọ̀tá wọn míì lórí mà kí àwọn àbá àgbà wọn ọ̀fẹ́ kí ọmọ lè mà tó bá wọn. àná ọ̀fẹ́ kó gẹ́gẹ́ ọmọ nìyàn ló jẹ́ pé iṣẹ́ ìléwu kò sí bá tọ̀tà bí ẹni ó tún máa àwọn ẹni ọlọ́run bá ń bá fẹ́ yìí sọ̀tà bọ́lá bá fẹ́ bínú sí kò ní wò yẹ o kò ní wò yẹ ọdún mọ́ yọ bá tiẹ̀ jẹ́ ni. ẹnìkan lánàá ńlẹ̀ yìí ńlẹ̀ Yorùbá yìí ó súnmọ́ àwọn bàbá wa kan láàfáà tí wọ́n jẹ́ ní ọlọ́run ó súnmọ́ ọ̀dọ̀ ẹ̀dá yìí gbọ́n ló kì í dẹ̀ ṣe mùsùlùmí. Hmm, àwọn súnmọ́ wọn pẹ̀lú gbogbo gẹ́lẹ́ súnmọ́ wọn. kàdọ́dẹ̀ súnmọ́ yẹn tí yóò ní fẹ́ràn. yẹ́wù kí kan máa ta ànábì lọ́rẹ̀ ànábì ní wọ́n lọ mọ́jọ sọ mi lọ́rẹ̀ máa tó bá sáré yìí máa fẹ́ràn rẹ̀. yẹ́wù ní yẹn ẹni sún àwọn bàbá súnmọ́ pọ̀ gan. àmọ́ ọ̀tá ọlọ́nkọ́ yẹn nínú ni gbogbo tí islam ó ṣe di yóò ṣe di eh, ẹyẹ tí ò ní níyẹ̀ tí ó di gọ́dà tí ó fẹ́ gọ́dà iná nìyí ṣé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí èsì àtọ́dún gbọ́rọ̀ ní o ní tí ń yìí ìdíkà àìsàn wà bọ́ wa láàbá mi ní ìfẹ́ ni wípé ọ̀rọ̀ wọn dàbí ẹni jẹ́ ọmọ jẹ́ǹgbà tó ti ìdílé ni ipò kọ́ máa pariwo olé jẹ́ ẹni bàbá ọ̀gá ọmọ ìgbà jẹ́ ti ní wọ́n lọ ní ìdílé fún ìdálẹ́ kan ni ó tún á lọ bínú lọ sí bá bẹ́ẹ̀ bì. ọ̀dà bàbúrí. ọ̀dọ̀bùrí mẹ́ ẹ̀ dàbí ibi ibi ibi ibi ọ̀pá kù sí nù. ó dàbí àwọn jẹ́ ṣèṣì wọ́n lọ wọlé wọ́n ti jáde náà wọ́n ti nígbà tí wọ́n fẹ́ ìgbà mẹ́rin báńkì ń wà àtọ́nà àtọ́wà ń lọ́jọ́ lọ́jọ́ kí ló ń jọ nígbà bẹ́ẹ̀ lọ́rọ̀ aláàbà fẹ̀ wọ́n ti wọ́n ti tẹ̀wọ́ lọ́dà wọ́n ti tẹ̀wọ́ lọ́dà pé wọn ò lórí àtìkí wọ́n yóò lórí àtìkí ju bí súná ibi olókùn ibi ẹnìkan sílé ibi ẹnìkan ń ṣèyàwó wọ́n ti tẹ̀wọ́ lọ́dà wọ́n ti wọ́n ti pa wọ́n sá pàtà yé wọ́n á rọ̀ wọ́n á rọ̀ lórí ẹ̀ wọ́n á fi ń sè yàrá àní ní ìpè oṣù tó nìyà ẹ máa ń gbọ́rọ̀ ọkùnrin ẹnu mi gbé wọ́n ti fẹ́ yà lọ lẹ́yìn lẹ́yìn tó fi lu gbọ́dún lé kí o ti kó lọ tó máa fẹ́ à kò tó máa fi fẹ́ kó wá ẹ̀yà ara yẹ̀ lẹ́gbọ́n jẹ́ sọ́mọ́ ìfowópamọ́ lọ tẹ́ wọ́n fi gbàdé yàn bá lọ jáníà tó gbàgbé ẹ̀rí tó tún ṣe máa sáàsì ẹ̀ tó ti tọ́kọ́ rẹ́ẹ̀dì rẹ̀ tó wá kó gbogbo òwe ń délé ẹnìkan wá fàyà ìní wọ́n mọ ẹlọ iṣẹ́ tẹ̀lé ìyẹ́bújẹ ní ní ẹ̀rọ ẹ̀rọ fi pé àyìnà yọ́ máa fi òjò fi pé àyìnà o yọ́ máa fi pé wọn pé dáwà tó ti ṣiṣẹ́ ni à ń kọ́mọ ní kéwọ́ tó ti ṣiṣẹ́ ni ìkàǹkà lọ́ńdọ̀ ní ìgbàjẹ́ ọ̀bàjẹ́ ọwọ́ tó kàfàyà tó mọ́ àhàhà àfàyà tó sẹ́lẹ̀ dáhùn sí òun ṣé ìyẹn òbí tó tẹ́ ọ̀dọ́ ọ̀bàjẹ́ dáwà ìfẹ́ ni àmọ́tẹ́ ẹmú dáwà ìfẹ́ dáwà tẹ́ ìfẹ́ ṣé dáwà àti yín àti dáwà tọ́lọ̀. àmùjà ńlá ni wọ́n ṣe. ètò ìgbàlá ti dáwà náà ẹ̀ẹ́dá ti gbowó àwọn èèyàn náà ni. àmùjà ńlá. ìmọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ó lè di kí ẹ̀wà jókòó. àmùjà ńlá. tọ́lọ́wà ní ìtòbátọ̀ gbà jẹun ó lè gba àwọn èèyàn sí èyí sí lẹ́sìn ọlọ́run pé èyí lẹ́sìn ọlọ́run wò owó orótò ẹ̀rú bá ìgbàgbà òkè wọ́n máa lọ ka ilé yìí wọ́n máa ṣe ilé yìí àgbáwò lọ́wọ́ ṣe èyàn lè fi díjọ ni o. àgbàwò àbúrò lápapọ̀. bí o bá dé ìjẹ́dé mi ẹ̀ o. ẹ ohun ìdílé ní ìfẹ́fẹ́ wọ́n ti náwó sí ọ̀nà. níbẹ̀ ẹ̀tọ́ ń sàn pọ̀ lọ. ẹ níbẹ̀ sẹ́yìn ìgbà tó máa kó káàkiri. wọ́n á rí ìdúró sí ẹ̀. èyí náà gbáyé ẹ̀ gbọ̀dọ̀ sọ pé àràgbé láyé. Tí ó bá kàn kó àràgbélá yé èèyàn. Nígbà tí ó bá dọ́là tó jí ń jẹun, yóò sáà jẹun. Ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ ìrànkẹ́ tó ní Yorùbá yìí náà rántí bẹ láyé. Ní gbogbo alábàápá àwọn ìlú ọ̀bá máa bí wọ́n ṣe gbáyé wọn rọrùn. Ó yẹ kí ti àwọn alẹ́ lẹ́ẹ̀torí wọn fẹ́ là tó ti bẹ́ẹ̀ ìyàwó wọn ẹ̀yọ́ sọ jẹ́ hmm. nígbà ìfìyànjẹ́ nígbàtẹ́ lọ ẹ̀sùn bàbá tí ẹ̀ wá rú pé yọ́ bàjẹ́ àpò ọ̀rẹ́ ọ̀gbàwó rẹ̀ ìyàwó rẹ̀ ó níyàwó ọlọ́mà ah, ìran kúkú bẹ́lẹ̀ yóò bá lọ́wọ́ jẹ́ àmúdàwọ́ bẹ́ẹ̀ o àmìnà tẹ́bá lè àwọn àrán mìí tí wọ́n àjòkú tẹ́sẹ́ bàbá wọn kò ní lárí àmọ́ náà wọ́n ní lárí wọ́n kàdà bí ọmọ ajá dọ̀bìdọ̀bì lásán ẹni ọmọ ìgbà ajá lọ́rùn tó máa kà àdánwò kan bẹ lára wọn àdánwò kéèyàn mọ́jọ lọ́rẹ̀ ah. ah, ìyẹn tí mo láti ilẹ̀ láti iye kò sẹ́yìn láti ẹ̀dá ìmọ̀mọ̀ yìí náà gbà ó mọ̀mọ̀ yìí náà ṣe ó. gbogbo àwọn bàbá tí wọ́n ṣàlejò àwọn àbá àlànà nílẹ̀ Yorùbá pọ̀ bá ìsìn. ọ̀pọ̀lọpọ̀ láti ṣe bá yin bọ́ọ̀lù wọn jáde gbowó ó kọ ìmọ̀mọ̀ ló ti yàn wà. ó ní o wọ́n àfọlọ́wọ́ tu o. Àkọlé akọ ọkọ̀ àkọ́kọ́ báyìí láti rìn bàbá ìmáàmù rẹ̀. Máàmù ẹ̀jẹ̀ tó ti tọ́ lọ. Yẹ pé bí tí màmú ọ̀bá ti yá gbọ́ra rẹ̀ yìí, òde wọ́n fi wọ́n kọ̀ fi tẹ̀lé ìmọ̀ fi tẹ̀sìn. Wàláì. Báyọ̀ ọmọ ẹ̀dá ẹ̀dá ojú bọ́ọ̀lù yìí o. Odòsùn mẹ́fà báyìí o. Síbẹ̀ ìlànà àkọ́ òbí yìí àkújà bá. Àwọn ilé ọ̀rẹ́ ìjà kan ń sọ àtàrúsọ àfá àtìkọ́bọ̀ rẹ̀ rí àwọn ẹlẹ́yọ̀bá wọn ní káwọn máa ń jàkúta àwọn ìjọba dà ó ìjẹ́ ń ọlọ́run náà wọ́n ti lẹ́bẹ̀rẹ̀ fún. àwọn ẹni ọ̀rẹ́ gbọ́ra wọn yé àwọn àfá àlẹ́ ní ẹ̀rẹ́ gbọ́ra wọn yé kò sí àwọn oṣù bẹ́ẹ̀ tí wọ́n kọ́ àwọn ẹni ọlọ́ba wọn. ńgbẹ́ yàn bá tí yàn bá ọkọ mọ̀ rẹ̀ kéw kí kí ọ̀ fún ẹ̀ bí ló pàdé àwọn tí ó sì ń pa àwọn èèyàn tí ó nà nà nílá ìkejì àwọn ọ̀rọ̀ amọ́tò fún ọ̀gá wọn lọ́dà àpò èèyàn o wọ́n rà mọ́tò fún ọ̀gá wọn wọ́n kọ̀lé fún ọ̀gá wọn wọ́n máa sanwó oṣù fún ọ̀gá wọn ọdún bí ma àdọ́bàkó àmọ́ rẹ̀ wọ́n rà mọ́tò fún ẹ̀yin mùsùlùmí lẹ́ Yorùbá ìbẹ̀rẹ̀ àti iná ìbẹ̀rẹ̀ àti iná àwọn àbá àti ayẹ̀ ẹ̀kúyà kọ̀dá ooru àmẹ́ iná ń bẹ̀rẹ̀ náà kò bá wọn àkílódé ẹ̀yẹ wọ àwọn èèyàn kan tí ó dòdò pé tọ́lọ́wùn ní wó lábẹ́ inú àti ẹ bí ẹ̀mí ṣe máa wọn náà ṣe ń kọjá lọ nínú ewu ayé ọ̀nà ewu ayé wọn là kọjá lọ wọ́n máa láyọ̀ ẹ̀ máa lálọ́ ní ó jọ máa lálọ́ ní èyí sanwó ẹ̀ rárá o Yorùbá wọ́n kéwú púpọ̀ wọ́n ní ẹni tí ọba sanwó ọlọ́run gbà yóò sanwó ó lè mú jẹ láyé ìgbàlè mú ọ tó sì máa sanwó bẹ́ẹ̀ kọ́ san lẹ́rọ̀ wá sánà ní ìlàbíyà pẹ̀lú ẹnu ọkà pẹ̀lú bànújẹ́ lábẹ́bí sọ̀rọ̀ afẹ́fẹ́ kò tó mọ́ yà lọ́rọ́ tábà sí mùsùlùmí ọlọ́run máa gbé àdánwò kan wá náà ń gbó lọ owó tí àdánwò yóò máa béèrè yóò máa bẹ ní àwọn èèyàn sádàwó ìkàbí wọ̀ lọ kó lè pápò lẹ̀ àwọn lòun fàdánwò ìjà láàbù báyìí wọ́n máa ti bẹ́ẹ̀ iná ìbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rún wá owó kúrẹ́sà yìí o wọ́n ní five million ní o lẹ́gbẹ̀ẹ́ ah. bàbí ilẹ̀ ẹjọ́ o ẹ̀mọ́jọ kàá ní o arábìgbẹ́ o káwọn tó ké sí ó ní ilé àti ìgbà tí bára tẹ́lẹ̀ o ó ti ní ikú five million ah. ká yes jùbẹ́ ẹ̀ ń bọ̀ yìí ọlọ́run ìjọba àpékọ̀ sí ìjọlọ́wọ́ lè ṣe ọba dáadáa nílọ a kì í sọba ká áà ìyí olè máa ronú pé àwọn tí mi ń pa ẹ̀fọ́ lóúnjẹ àwọn tí kì ní kan dára mú yìí ẹ̀nàwó sí wọn kí àdánwò kàyà báyìí wá dé bá rẹ̀ ní bẹ́ẹ̀ kàdà kàdà kàdà kàdà kàdà. àwọn èèyàn dájú báwo bá ń kú lẹ́gbẹ̀ẹ́ bá ta ń kú lọ́la yìí kí kí di oró lóṣù tòbí lọ ń dáná owó jọ lọ́la. ó jẹ́ wọn níjọ. àgbẹ̀ ẹ̀hẹ́ nígbà tó wá ń pariwo ní ìsìnkú ìgbà ń so ní ìsìnkú àmọ́ dáwọ́ ní ìsìnkú ẹ̀sẹ̀ gbogbo àti ó lálàáfíà tó nà òun náà lé kéré ní lójó tí ó lọ sí tí ó tí ó fi ẹ̀dìgbò ní kẹ́fẹ́ ìgbà nìkan ní kúrẹ́ ìgbà ọ̀. kí ṣe pé wọ́n á di olówó sàrà kí tó ṣe ètò ń bára akẹ́bẹ̀jẹ́ pé òǹbára ni wọ́n òǹbára kò nílò ọmọ dàbára nítorí òǹbára ìjọba níbi mo ti wá lọ sí ọmọ nílò káàkiri bá wọ́n tẹ́lẹ̀ tí tó bára kò ní béèrè jẹ́ fún ní ìta ìnira ló bá fún ìnira ìnira ló gbé bẹ̀ lò kọ́mọ́ ìdí sànú ẹ̀dá ẹgbà ẹgbà ẹgbà ẹgbà one thousand ẹgbà two thousand five thousand ten thousand kẹ́ẹ̀dì àdéhùn sẹ́yìn náà mà lórúkọ ẹ̀yìn rẹ̀ yìí kẹ́bí lọ́ra rẹ̀. Kàmí kàtà máa tọ́ kàtà máa tọ́ kàtà máa tọ́ kàtà máa tọ́ pé òwò ń dọwọ́. pé àdé àdára. Àdé ẹ̀rọ ń tẹ̀lá àbíyànjú yàtá àtọ̀rẹ́. Ní alẹ́ bẹ́ẹ̀kọ́, ní ẹrú ọlọ́run kan ké lọ lékan pé ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ọmọ àwọn ìgbà ìgbà ẹ̀rànlọ́wọ́ wọ́n sì mú tí wọ́n ní wọ́n lè fún ẹ̀rọ náà lálẹ́ yìí. ẹni yẹn lè ti tó kàdúrà ni wọ́n lè ní ìdè ọ̀sẹ̀. ọ̀bí bí ẹ̀sán náà lọ sẹ̀rí. ilé ilé ilé kan dẹ̀ wọn pé ọ̀kẹ́. àti wọn rẹ́síkù ara wọn ni. àti wọn rẹ́síkù àti àti tí wọn náà àti ti ó ti jáde wà lórí. ní. ilẹ̀ bá mọ́jọ́ kejì ibi tí a gbé lẹ́rọ̀ rẹ̀ ọlọ́dún sábà bí àlàáfíà dé ọlọ́dún ti dá lóhùn nǹkan kan ilẹ̀ bá mọ́jọ́ kejì tí a náà tọ́lọ̀ ń kọ́ mọ́tọ́lá tẹ̀lẹ̀ ọkà tẹ̀lẹ̀ ìtọ́lọ̀ wa dóòlà rẹ̀ kò fẹ́ tàkìsí ọlọ́dẹ̀ dóòlà rẹ̀ ah, ẹnìkan mọ̀sẹ̀ sọ ìbáyá ń gbọ́ báyìí mọ̀sẹ̀ sọ yìí bí ọba máa tò gbé yóò bá gbọ́ bá pẹ̀. tẹ́bàrẹ̀ tí ń tò lẹ́gbẹ̀ẹ́ yé ẹbá ní bọ́ sọ bóyá ọ̀rọ̀ rẹ̀ lábẹ́ sọ. ẹ̀fọ́ra lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ afọ́ra lẹ́gbẹ̀ẹ́. tọ́rọ ìṣẹ̀lẹ̀ sí síkálì ní láàṣíwájú wọn ti ń sùn láàṣíwájú yín. ẹ̀ẹ́ kàbá yín jì. Ah. kọ̀yẹ́ká sọ̀rọ̀ ìfẹ́kọ̀ọ́ àmìdájú wà pé ń bẹ níwà bí. ẹni ọba fẹsẹ̀ lélẹ̀ òdì ní ilẹ̀ o. àmìdájú wà yìí pé ẹ̀ńdà ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń bẹ níwà bí. àmọ́ ó ti fi kọ́ mọ̀ wá pé kí ni o. kéne tí a máa fi tí a máa fi gbómi gbóná síná ìdá ìdájọ́ yẹn sẹ́wọ̀n pé ìpààyàn tiẹ̀ tí ìbá lọ kìlò pẹ̀lú kẹ́ lọ kọ́kọ́ kìbọ̀ náà ó gbàdá láti ẹgbẹ́ kìbọ̀ mi tẹ̀sí máa ń dà mí yóò gbòòrò ẹgbẹ́ ọ̀sẹ̀ ìlú lọ nìyẹn ẹni ó dẹ̀ kìí dàbọ̀ náà nítorí ọlọ́run wọ́n ti jókòó wọn ẹni lẹ́jọ́ kò báyìí ọba kìí dàbọ̀ náà omi ti wà kalẹ̀ yóò ti kọ yóò ti mọ omi báyìí ṣe kó ṣe súnmọ́ bí omi tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ dúlẹ̀ wọ́n lè lọ ha àmọ́ àwọn akọ́rọ̀ ní àsìkò tí náà lọ nàìjíríà èyí wọ́n sọ ní ìsinyìí orílẹ̀ èdè ọdún ni lásìkò tí lè lọ nàìjíríà ilẹ̀ ìlọ́pàá ah. ilẹ̀ ìlọ́pàá tí wàá dídógún ojú ọdún ah. kò lè ní. bí mẹ́rin tó lọ́dẹ gbá ọ̀rẹ́ sí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ sí dúmọ̀ lọ́wọ́. ọ̀gá ẹ̀dá kàtọ́ yáwó ọwọ́ àtọ́ lẹ́tọ́ Kùránù tó sábà àdúgbò pé ilé ní máa kiri gbé kẹrù máa ṣubọ́ lẹ́mọ́ ẹwà ti ní kankama ní kankama afárí ẹ̀dọ́ lẹ́tà tó dé. Àgbáwọ̀ àmọ́rù ó ní mẹ́wàá sí lọ́rọ̀. Yẹ́wàá ọba yìí mi ọba yìí mi ọba yìí mi. kàdíyànjú kàtàlá àtọ̀rẹ́ kàdíyànjú kàtàlá àtọ̀rẹ́. nítorí pé ọ̀rọ̀ ń tó nítorí pé ara ń dá nítorí pé ẹ̀rọ kàdíyànjú kàtàlá àtọ̀rẹ́ máa sọ̀rọ̀ wáyé ṣe ọgbọ́n rẹ̀ kọ́ mọ́gbèsí ọgbọ́n pé gbàtọ́ rárá ọlọ́gbọ́n máa jẹ orí bẹ́ẹ̀ ni òmùgọ́ tẹ̀ náà dẹ̀kọ́ ìyá kan ni wọ́n bá ṣe mùsù rẹ̀ lẹ́sì ìyá ṣe mùsù rẹ̀ lẹ́sì wọ́n ṣe mùsù rẹ̀ lẹ́sì bọ́ọ̀lù jọjọ́ ti mú báyìí òkú báyìí ó ṣe ọmọ rẹ̀ ó ṣe àbákanbá ní lágbàjá lágbàjá kí ní mùsùlùmí nǹkan ò ní sọmọ wà ẹni tó ṣe ọba ti fà lọ́nà lọ pé tó ọ̀rẹ́ yìí ọlọ́run o èsì tó ń tẹ̀ ìdí pọ̀ ju ọlọ́run a máa fi nǹkan dín ó yára wọ́n jẹ́bi kò sí kìríkàtà kò sí kìrìlọ́kọ́ àbíkìyà báyò ẹ̀tọ́ sí láì kìríkà tọ́bá tó múra gan mọ́dínú jàmá déédé àtìkò ló jọ́kù ní ìwòrò gẹ́dà ni lọ́tọ́ ọkọ̀ fi tẹ orí ọmọ rẹ̀ bọ́ wọ́n pa pọ̀lọ́pọ̀ ẹ̀ nídìí ni ẹ̀yẹ́ ọ̀pọ̀ máa fi nǹkan sí nǹkan dànù ẹ̀bá yẹ́ lọ́dà ń tọ́dà yìí tí gbogbo ẹ̀ di tóbi fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ ìgbà wá àwọn bàbá wa àwọn ìyá wa táwọn fáráyé wọ́n máa pè nǹkan fún àǹkan bíi mẹ́ta ni ẹran wọn adìẹ wọn wọ́n máa pè fún bíi nǹkan mẹ́ta àkọ́kọ́ ayé mà wọ́n lè lálejò nígbà ẹran ò ní ẹni má jẹ ẹ má jẹ ẹ lọ má jẹ ẹ lọ má jẹ tí wọn jẹ lọ ẹ lọ mọ àbálẹ ẹ lọ mọ. débi ara ń bọ ẹran náà bọ mi ẹran bá ẹran bọ. ó lè fi ya. ìdáná. tàbí kí wọ́n ti ẹ díẹ̀ àbí kí wọ́n ti ẹran pé àwa náà a lè fẹ́ a lè fẹ́ dọ́là ẹ lọ pẹ̀ràn yẹn jímọ̀ lórí jímọ̀ yìí ẹ̀rọ ìlàpá lórí jímọ̀ yìí àwọn yorùbá wọn kì í ti jímọ̀ lóye nígbà tí ó ní wọn bàtà ọlọ́ jábà máa ní àwọn àmùsí abẹ́ẹ̀ka abẹ́ẹ̀ka bí ìjọ ọkà jímọ̀ lóye pé àjímọ̀ pé àtàjíyà ọ̀dọ́ ọ̀dọ́ ìyẹ̀gbẹ̀ wà jímọ̀ lóye níjọba ah, ah, ẹ̀rẹ́ àjò wọ́n mọ́ fi wọ́n fi wà ní síbẹ̀ ẹ máa wọ́n pọ̀ ní síbẹ̀ nígbà títọ́ jíwò lónìí ni o wọ́n máa ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ìní pé àjẹ́ òbá rẹ̀ ka àwọn kọ́kẹ́ ẹran kọ́kà jẹ́ yìí jẹ́ kí wọ́n wá ẹran tó bá gọ́rùn bà náà àbúrò yóò ọlọ́mọ akẹ́lọ̀wà mi ní ọdún kan ọ̀kan àwọn ìyá wọ́n bẹnu wọ́n bẹnu ní dẹ̀gbẹ̀rún ọlọ́gbogbo àwọn náà mọ́lẹ̀dọ́ wọn bá yọ bá yọ bá yọ sí ọlá yọ bá yọ sí ọmọ àmì wọ́n ti ìjọba ti gbọ́ pẹ́lẹ̀ kan ti lóyún ní àwọn ìjọba ti báyìí wọ́n kò fẹ́lẹ̀ ìyá wọn yá kọ́ sí ẹ̀rọ lọ́wà ẹ̀rọ lọ́wà wọ́n ti bá sí ẹ̀yọ́ mo rí ọjọ́ pé ìyá wọn yá kọ́ ìgbàgbà bó wà ní ọ̀rọ̀ ìjẹ́jọ́ tó lójú wọn ní ọ̀rọ̀ ìjẹ́jọ́ ìgbìmọ̀ ẹ̀mẹ́jọ́ ẹran màmá mi kan mẹ́ta mẹ́ta ni wọ́n bí ó wá di lóyún gbà náà àtẹ́kó tí kò náà owó kọ́sọ̀kalẹ̀ gbóde wá lápò ní gbúrò ní ọlọ́rọ̀ pé ah àdúrà yìí ó ti di ó ti di àtẹ̀ẹ́rá ó ti di ẹ̀rá àgbà lọ́pẹ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀dẹ́ à ẹ̀jẹ̀ wọ́n ti ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ tí wọ́n ra ẹran rẹ̀ ní ìdálára o lóye bá ní lóko gbà náà rẹ̀ yìí ẹran kan bá ti dé bójú sábà bá ti kú bá wọn ìdí wọn sì ni pé wọ́n pa wọ́n wà á wọ́n àkókò bàbà ìgbé ẹran kan ti délẹ̀ o ẹlẹ́wọ̀n lọ pé bá ẹgbẹ́ ẹ̀yìn tó lè jábọ̀ lẹ̀ ẹ ń forí sí márùn lẹ̀ kálukó wà á gbà lọ báwọn yóò fi ní jẹ́ pé yóò ká lọ ní tọ̀tọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n máa dáwọ́ lọ yóò jẹ́ forí owó ẹran yóò láti pé wọ́n wá ń kí màmá mi tètè bí ìfọ̀rọ̀ ẹ̀yìn bàbá àmà mi láyé ẹ̀rọ bàbá tẹ̀lọ́ ẹbí ó fẹ́ yányá ẹ̀sìn bá mi sìn wọ́n débi tí ó wọ̀lọ́ máa bù mọ́lẹ̀ wọ́n wá sọ pé èmi tí mo ń gbẹ̀gẹ̀ lábá bímọ lọ́rùn jẹ́ àwọn aláwọ̀ akọ́ àbímọ náà lọ́rùn sí wàhálà ọ̀rọ̀ ní gbogbo wọn. ìka máa ní kẹrẹ̀rẹ̀ a máa di ẹ̀ra owó a máa di owó ara máa di ara ara tá wá tó kalẹ̀ ká fi ń gbọ́dọ̀ lọ́yìn ìsìn ọlọ́wọ́ fi ti ká lọ ara sí gbogbo ìka àti ọ̀gá kẹ́sì ọmọ rẹ̀ jókòó ní ọdún tùmá ẹ̀yin kẹ́sì ọmọ jókòó nílé ẹ̀ẹ́dẹ́gbẹ́sì máa náà sí ẹ̀rẹ̀ ilé ẹjọ́ ẹ̀yìn kọ́ kí kọ́ bàbá mi gbogbo àsìkò tí ẹlòmí ò nílò fọ́lọ́run píìsì lójú lọ́lọ́ lórí tí ò sí ọlọ́run gọ́rọ̀gọ́rọ̀ tó túnbẹ̀ ọlọ́run pẹ̀lú mìíràn sí tẹ́pa pé pẹ̀kọ́ sẹ́ńjì rẹ̀ tí yóò fọ́lọ́ lọ́dọ́ gbàdá rẹ̀ pé ẹ̀yìn wà bí ẹyọ níṣẹ́lì ẹ̀ríkà ìṣẹ́lì ó ti ọ̀níwọ̀n ọ̀ráyè àwẹ́dúdé ọ̀ráyè ókè ìgbà bá tí ọ̀kú mírò àbíyá màmá pàrọ̀ mọ́ ó ti dé sí olóyè ọ̀gbọ̀n ọ̀pá ẹ̀wọ̀n kan tó ọkọ̀ bẹ́ẹ̀ àmọ́ dédé àsìkò tí ìwọ̀ òní lò bọ́lọ́ òní ọlọ́fẹ́ gbàdára rẹ̀ yẹn Ebi máa dàdára bí jòkó yìí, àbúrẹ́ dàdára bí jòkó dàdára ní o, alhamdulillah. Ẹnu, ẹ̀rọ wa ni ọba ni mẹ́sì wa mọ́lẹ̀ ìgbà àti jòkó ìyá fúì àbáàbúrí ni fóònù tí ò ní gbèyàn lẹ́bi nílé ní fóònù lọ ní gbèyàn àti fóònù ìjọba ìgbé sá ìgbà tó kò náà bọ̀tẹ̀ ọlọ́run tó ti máa ní mẹ́sì lè sí tí a fẹ́ rá tí ẹ̀yẹ kọ̀ tẹ́yẹ kọ̀ sọ́rọ́ lẹ́fẹ̀ẹ́ lọ́kọ̀ọ́lọ́ ń gbowó lọ́wọ́ rẹ̀ yẹn. wàá di zakata ni wákìtì واعلم بأنها وأدي زكاة لوقته واعلم بأنها كبتل زكاة في المال لما نصابها كبتل زكاة في المال لما نصابها tẹ̀lé o ilé tẹ̀lé ẹ má ti jòkó yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń tẹ̀ ìdíjà náà bóyá èèyàn sọ́ọ̀bù téèyàn bá fi déédéé àsìkò ìjòkó sí ńlọrọ̀ ọ̀kà mọ́ kí ti fọ́nrán kí ti pé torí wà sí ọ̀wà lójú ọkà a ti kọ́ ọ́lẹ̀ fún ni pé òun náà ló ní kádàrá àmọ́ ìwà lọ wà sí ìlọ bí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run lè kàbí ti dànù ni ẹ̀yìn màdéka ìjọ báyìí àdáwò báyìí ẹ̀rọ àwọn alábájá olàkọ́gún oní àdọ́dẹ̀ ní kẹ àmọ́ àsìkò báyìí ni ó ṣẹlẹ̀ sí gbèdé àsìkò náà àsìkò pé ó lè wà níjímọ̀ àkọ́ pé ó lè wà lọ́dọ̀ akọ́ pé ó lè wà ní ìjókòó wà yìí sẹ́pẹ́pẹ́ lọ bá lọ ìjọ náà ẹ̀mí ìkàmá o ẹgbẹ́ ìbò àwọn tó fẹ́ẹ́ wáyé lọ́mọ ẹjọ́ yẹ òun náà ló ní kẹ ẹja yẹ fún ọkà àtọ̀kalẹ̀ fún ní jẹ́jẹ́ yẹ máa pé a ah, wọ́n ti ní kó wọn kalẹ̀ wá sí ah, ah. olú ọ̀rá yìí ní ọ̀rá yìí lọ́bọ̀ yá ilé ìwà ìdílé sí wo nígbà tí yẹn adókòó jẹjẹ rẹ̀ tí wọ́n ti gbà bọ́ọ̀lù gbàá àwọn tí gbà bọ́ọ̀lù bọ́ọ̀lù àpáàdì tó jókòó sí bọ́ọ̀lù tó ní ẹ̀rẹ̀ lára ẹ̀dá kò sínú òní bí yàn. inú òbí bóòdì. ẹ o ah, jókòó jẹjẹ rẹ̀ kò máa gbà bọ́ọ̀lù wọ́n ti gbà bọ́ọ̀lù tó ló gbà ẹ̀rẹ̀ sì mi lára ọba àtọ́jẹ́ tí ọ̀yẹ́ kó bínú ó bá ti bínú pé ẹ̀ẹ́gíríkà ẹ̀yọ́mọ̀ ẹ̀gbẹ́ ẹ̀rọ ti inú àwọn ọ̀dà ẹ̀yìn àbára ń kábọ́ọ̀dù ní ìjà àbúyẹ̀ dúró ní àbíkínká ní kíkà ní kíkà ní. ìdí ẹgbẹ́ tó náà ìdè ìrùfẹ́ kùtà wọn báyìí kámá fẹ́ sà ọ̀rẹ́ sà báyìí ó ti dídì ọ̀kadà gbáà ọ̀kadà gbọ́dà ọ̀kadà lọ́gbọ́mọ. ọ̀rẹ́ àtọ́lọ́kadà àtọ́mọ ìdílá fún ìtọ́lẹ̀. Olóṣì dìde ló bẹ́ẹ̀ lé ọmọ. Àwọn tẹ̀sí àsìkò yẹn, àwọn èké ti rẹ̀ jáde jòkó ọ̀bẹ̀ wà. Ibu láàmà tó ní bá Kò sí jò ní sẹ́rẹ̀ kọ́ lọ́mọ bílábù jíwá wà. Amina. Ọlọ́ni òwò ọjà wọn yíjà látọwọ́ yìí. Àmá ọ̀yá tó kún wà lẹ́yìn. Ọ̀yá tó kún àlẹ́yìn. Èmi ọ̀wà rẹ̀ yìí lọ́wọ́ lórí wọn. Èmi ọlọ́dẹ̀ mi ọ̀rẹ̀ yìí lọ́wọ́ lórí wọn. ويشفي صدور قوم المؤمنين pẹ̀lú pẹ̀lú ọjà yìí gbogbo àwọn ìbànújẹ́ tí ń bẹ lọ́kà mọ́mì ní èéfì ogun tẹ́ lọ bá wọn jà ní kúkú lẹ́lẹ̀ yìí èéfì ogun tẹ́ lọ bá wọn jà wọn àwọn ìbànújẹ́ kan bẹ̀rẹ̀ tó pé wọ́n bí ọlọ́run nínú ni àdéhùn tí ọlọ́run sọ pé wọ́n ti ní ìyà yìí wọ́n jọ ti àjẹ́ pẹ̀lú ànábì ni. ní kòtẹ́ bíyà ni a ti jọ pàdéhùn pé láàrin wa àtẹ̀yí àní bára wa jà fún ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá ànábì ní ànábì lálà. sallallahu alaihi wa sallam. pé òun wọ ní láì jagun ní bọ́kàbalẹ̀ ó lọ sí umura tí ó sì bàbá kan ó sì jí ó sì sọ aláì aláwọ̀ anájọ́ lọ́bẹ̀rẹ̀ wáyé náà ni pé ẹ̀yìn èèyàn á lọ mọ́ka á lọ sí umura pẹ̀lú gbọ́dọ̀ kò sí pọ́blẹ́mù. alẹ́tẹ̀tẹ̀ ilẹ̀ pẹ̀lú ọ̀sán ábà ìjọ́nà lọ́hùn tí wọ́n gba ọlọ́run gbọ́ tán lára ànábì wọ́n lè jẹ ẹgbẹ̀rún kan àtọgọ́rùn mẹ́rin nígbà tí àwọn èèyàn kan tí wọn ò wọn ò gbàdé lẹ̀ tán hmm. ọ̀gbọ̀n lẹ̀ tán pé wọ́n sá lọ wọ́n sì wọ́n sì lọ nílọ aláìlọ ọjà tó wọn àmú nǹkan ọjà lọ́wọ́ ìdá tí máa bẹ lọ́wọ́ arìnrìn àjò bẹ́ẹ̀ bí àládájọ́ náà ẹ bá ní rìn àjò lórí ìràkúnmí rẹ̀ lórí ẹsìn rẹ̀ wọ́n máa mú dà lọ́wọ́ a kì í mọ̀ wọ́n lè pàdé ẹranko burúkú lójú ọ̀nà bíi kòkò bíi kẹ̀nẹ̀hún ó ti mú ìdà lọ́wọ́ ẹnu da arìnrìn àjò nìkan ní ẹmú lọ́wọ́ wọn àkọ́fà lọ́wọ́ wọn àgbé kankan lọ́wọ́ wọn àmẹ́wú wọn òwe wọ́n ti dé àìdáadáàbọ̀ yẹ àdámìsì ní kí ọ̀kan inú òun kọ́dọ̀ yọjú sí wọ́n mọ́ta sí tó wà ó ẹ má lọ rí apé bọ́yá wá wà ó wọ́n lọ wọ́n lè gbẹ́rù àwọn aṣáájú mọ́ta àjọ náà pé tọ́ ló ń pàjọ wá sí ìmúra ọbẹ̀ kìí ọlọ́run kan náà ni o wọ́n sì ní kó dúró mẹ́bà wọn àwọn bọ̀ wọ́n sì ráwọn èèyàn lọ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan wọ́n lè lọ lọ́ba sọ̀rọ̀ èyí ànábì òsì táwọn ń pẹ́ títí òbí pé wọ́n ń tọ̀ ẹni tí àwọn rán bọ̀ ní ìsìn ni yóò wá ṣe àdéhùn láàrin àwọn àti ìwọ náà. àdéhùn yẹ ni ọ̀tẹ̀lé o kí ni àdéhùn náà jàmá wọn ni ọdún mẹ́wàá àti àtàwọn àtiwọ́ àwọn ní wọn anábìyí kò sí tó burú mẹ́ àwọn ìlú níjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tẹ́ ìjà ń tẹ̀síwá náà ní níjà wọ́n ti kọ́ ọ ibi kúkú rẹ̀ dàbí pé nígbà kan fẹ́ bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ tí wọ́n ní kọ́sọ pé tó àdéhùn ti ń bẹ láàrin àwọn gbogbo kùrẹ́sì àti òjíṣẹ́ ọlọ́run eh, Muhammad sallallahu rọ̀sọ́lù eh, ní orí ọ̀rẹ́ tọ́jú láìpò ìbá ti pé à ń gbà kúrò sí ìyọ́ àmọ́ àmọ́ bọ́ ọjà ẹ padà ọlẹ́bìá níbi ní ẹ̀gbá rẹ̀ ẹni tí ń kọ́ lóun ní kọ́ ṣé ìwọ̀n ìṣòro sí ìyá lẹ́yìn ọ̀sìn nìyẹn wọ́n á parẹ́ ó dáa náà kò lè parẹ́ lẹ́fẹ́ ọ̀sìn wà ní owó owó lè parẹ́ àlẹ́bìá lọ́dà àlẹ́bìá tó máa ń jẹ́ bá kọ́ lẹ̀ kò kò kò kọ̀dà sí jájá orí kankan àríwá tó bá ọwọ́ ilé ọ̀gá tẹ̀ kí n ta parẹ́ ó ní iṣẹ́ òdìdí náà nù owó ní bọ́ra ń parẹ́ ọwọ́ bọ́ra náà ní ìdè bẹ́ẹ̀ ní ìwà parẹ́. wọ́n tún fẹ́ bísíláì bẹ̀rẹ̀ bísíláì ràmọ́ ìràyè wọ́n náà máa ràmọ́ ní ìwọ̀n rà yìí nì kó padà ràmọ́ ìfúta mọ́ ní ìdàlẹ́ ìfọ̀kọ́ lẹ̀ jẹ́ kẹ́wé fúnra rà nẹ́bí wa pé tábà fi sùúrù ògbẹ́jẹ́ sìn wá mọ́tò fi lọ. wọ́n sì ní láàrin àwọn àti ìwà nàbí àjọ rẹ̀ ẹni tó wá bọ́ láti mọ́ta ẹ gbọ́dọ̀ gbà àmọ́ ẹ bá wá bá àwọn lábẹ́lọ jẹ àwọn ọgbà alẹ́bìnrin ẹ̀kọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ ọ̀nà wọ́n ti kọ́. wọ́n ní lẹ́yìn èèyàn ọdún tí ń bọ̀ ní ẹ̀tọ́ wá báyìí ẹ padà báyìí gbogbo ń tẹ́ ẹ sọ iná láti fọwọ́ sí ẹjẹ́ àti ń tàbí àmàlẹ́ ọ̀hún láti gbé gbogbo ẹni tẹ́ ẹ ti lọ mọ́kà tẹ́ lọ màdínà ẹ wo ìrìn àjò tí ń bẹ láàrin màdínà sí mọ́kà o ọkọ̀ ìjọ yẹn o. Èèyàn péré ti lórí nǹkan kò ní wọn ẹsẹ̀ náà wọ́n á rìn bọ̀ ni wọ́n padà bá wọn. Lọ́dún ìkọ́. Wọ́n rán lọ́dún tí ń bọ̀. Àwọn òfin ti rí dé. Àwọn òfin jọ mẹ́ta péré. Àwọn náà wà ti pòlù. Àwọn ò àwọn ilé gbà káà máa rí ọ káà máa rí ọ láì àwọn ilé ọ̀rọ̀ lè gbà àwọn lọ mú gbó ẹ wá fi 3 days ti sábẹ́ ṣe ẹmọ padà lọ tẹ́jú wá lẹ́ẹ̀mí ni o anẹ́mí ni ògbó àwọn ọ̀sọ̀ àbà fẹ́ ìjà níbẹ̀ wọ́n fẹ́ ìjà níbẹ̀ wọ́n àdára fi ọmọ rẹ̀ rà ní ibi tí àbákiri sí ìsọ̀tò sí ọ̀tọ̀ ibi ànábì wà ọ̀tọ̀ mo lọ bá àbákiri tó wà ìgbé ìran ṣẹlẹ̀ o òye mọ́ o ọ̀rẹ́ rẹ̀ ti ń sàdé pẹ̀lú àwọn ará mọ́ta o akọ́ni pé mo fẹ́ di àbákiri tí kì í ṣe ànábì ọlọ́run ní ìta tẹ̀lé ìta ṣé ọ̀fin lẹ́kọ̀ọ́ bákiri kí ló dé ìdókòrò ilé ọmọ pẹ́pẹ́rọ̀ sí mi lẹ́gbẹ̀rún padà ní kí ni kí ni màlẹ́rù tí wọ́n bá ní kí ń bíjà lódodo la múra àjà wá àwọn ìgbà náà kọ́ ò ìgbà ah! náà kọ́ ò wọ́n ma wọ́n mẹ jẹ́sìn ní mọ́rò ẹ̀ àpọ̀lẹ́rìn ìjà pé ẹ bá ń wọ́ bẹ̀ bá wọn dà ọkùnrin tó jà ọkùnrin tó jà já o bàbá mi ní ìrọ̀jú láì yóò wá nínú ní lọ́wọ́ lórí ẹ̀yà tó lọ. Kọ̀tẹ́ gbogbo ọ̀hún wọn lọ bá ti jẹ̀jẹ̀ fún ẹ̀. Alátàrọ̀ fún lẹ̀ bá. Ṣé èyí hàn lọ́wọ́ lọ́wọ́ kan ní yàrá ọ̀sùn? Alátàrọ̀ fún mi ní èyí kò sí nà. Alẹ́ tẹ̀lé náà ti dẹ́ ale tun bɛ musulmi ni wa a b'a fɔ a jɛnɛ dan dɔ ale ye fi musulmi ko musulmi ke a ma se o ye dɔw yɛrɛ bɔ ale de ye musulmi ko ɛɛ a denw ti yɛ ɛda kilo bɛ fa yɛ a fada a fada bi lɔ ilé baba awa kadɔ yi kadɔ ni kini yɛ ti yi ale de ye ɛda ti so. sɔgbɔn wa ale ni wa sɛbɛn. ɛda ti so èyí tí wọ́n máa pé kí níkan lórí ẹ̀ka mẹ́sì ìnìyàn ọ̀. Ọdí ma rọ́hámà tí nínú mọ́ọ̀lì lèrè àyàwó. Wọ́n náà kún tàbá واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين àwọn oníṣẹ́ ìyẹ́pò kan lọ sí pé ẹ̀gbẹ́ ò àwọn ọ̀dà lọ ni ọdẹ a oníkàlẹ̀gẹ́ torí òkan kò gbẹ́ oníyọ́pọ̀ sí ni ò dáa àwọn làwọn jẹ́ ọ̀nà sábẹ́ owó ni o alẹ́ ìfara dà níjọ́ náà ọ̀fara dà ọ̀fara dà kéde lé tọ́lọ̀ ti mú dọ̀nà dé ìbò kò bẹ̀ tàbí lọ Màdínà padà náà ní sọ́dún pàtí ìsọ̀dálẹ̀. Inna fatahna laka fathan mubina. Yẹ́ bá jẹ́ mọ́wọ́ olúmọ́kà nìkan, ọlọ́ni gbogbo ní òjò fi owó jẹ tàrílẹ̀ lónìí owó tàrílẹ̀ ìdí ìbẹ̀rẹ̀ ló tẹ́ pé ìsíwà náà ìyàwó lọ́mọ bó ti sí fún rẹ̀ wọ́n kú náà ni ó ní òun tó sọ̀rọ̀ ìsọkọ̀ bẹ́ẹ̀ èyí ó tún á pa ọ́ bọ́lá bá ti àfẹ́ fi hàn bí wọ́n kọ́ lọ lọ́hùn ìdọ́wà arígbóbìnrin jẹ ọlọ́run yà tó fi jẹ́ fọ́lápá bí i fáwẹ̀ káàkiri ẹlẹ́ àtàrí sọ fún mi èmi lọ sọ fún bí àlejò tunu àwẹ̀ ẹ̀sìn tó gbójú wọn jáde ọdún ọmọ tí ẹlẹ́à ń bí fàáfà yẹ ó sì sẹ́ndì owó sí bàbá wọn lóde tẹ́ ẹni dédé àsìkò rí ẹ̀ sí ìfẹ́ táwọn oníjẹ́ lọ́yà ìwádìí ẹwádìí àà àwọn ẹ̀jẹ̀ ti àwọn ní ọkẹ̀ ẹ̀jẹ̀ ọkẹ̀ ẹ̀mọ́kẹ́ mi títò ìtọ́wọ̀ ìjọba náà ó ti gé ìmọ́sọ́ ní ṣọ́kẹ̀lẹ̀ ẹni àwọn ní òfin sà ní ọba tó padà ìgbé ẹlẹ́à ẹlẹ́à tó mọ́tò mọ́mọ́ wọn kílẹ̀ sí lọ́wọ́ kílẹ̀ àwọn àti ti pé àwọn ń ẹ̀yìn kíní láìsì kan tí tó wà ní àwọn ògbìsàwọ́ bá wọn mọ òun ìrẹ́ já kan mọ̀ ní àná àwọn ọ̀dàmọ̀ ọ̀dà tó tẹ̀lé gbé sí ẹ̀bà ní máì mhm. dákun ẹ máa bọ̀ ní ọ̀dọ̀ wa ní wa lọ́dún káàsà ẹ máa bọ̀ ní máa bá ní ìsinmi ìsinmi wa lọ́wọ́ lọ́wọ́ iye wọn bá pípò lẹ́yìn lọ́wọ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bọ̀ lọ́dọ̀ òun yẹ̀ tó wá sọ lọ́dọ̀ òun ó mọ̀ nípa tọ́jọ́ máa wọn tó máa wà dúró náà lè tẹ́lẹ̀ lé lẹ́yìn ó ní wọ́n pa adìẹ wọ́n fi dáadáa wọ́n sáré lẹ́yìn náà tá a wá tó tó sáré ọ̀lẹ́ wọ́n tó wá di ìjẹ náà lórí adìẹ tí wọ́n dé kún tó ti dà lórí. torí pé bàbá ọ̀fẹ́ kí ìyàwó wọn orídòdò jọ ọdún òun náà wà orídòdò ah! torí pé ẹjọ́ dàdá fún náà nù. ní ìfẹ́ yẹn já tó ni ọjọ́ wọgbó ní Bọ́nà lọ́ra jẹjẹ jọ́nà sí kàlù. Mẹ́ta ní sọ fún ìyà ìjọba. Mẹ́ta àti mínáràtì yẹn jẹ. Mẹ́ta àti mínáràtì yọ. Bẹ́ta wá bẹ́ẹ̀lẹ̀ lọ́wọ́ ìbárúgbẹ́ ògùn òsìnà lẹ́lẹ̀ lórí mẹ́ta àti ìfìlọ́sí lọ lọ́ọ̀dún bá lọ bẹ padà kó fún wọn ní owó padà. Ó fọ́ndọ́kù. Fọ́ndọ́kù àìmá pé torí bá wà nípò lọ́bà tó wá fi ipò náà máa ní àwọn èèyàn lára tó ọlọ́ ni àwọn àgbàtí ọwọ́ àkàtí ò bá ń tán tẹ́mọ́ lọ́jọ́ ìsáàbà lọ ìgbé ọdún mẹ́lẹ̀ tó wá ẹ̀gbọ́rọ̀ ìgbéwé ìtàjọ kankan àdáyí sáàbà wọn sàábí sọ̀rọ̀ kíbi jáde bí i adíyà owó àwọn ọ̀dà pàmbẹ̀ ọ̀dà yẹ̀gbẹ̀ ọ̀dà padà sílé ní wọn wá padà sí ilé wọn wá wàlúwí àti ògbé tó wọn ti ní ọdún mẹ́wàá lóde àlè ìdàgbọn àwọn tàbí wọn pàdé yẹn sá yẹn lóde kan bẹ yẹn kan bẹ òzá làwọn jẹ ìkan bẹ bànúbàkì làwọn jẹ òzá ọkọ sínú àdéhùn di ọkọ sẹ́yìn ànábi ìran ńláńlá níbi ni wọn ó ní àwọn wà lára ẹni lọ́sọ̀pọ̀ di ànábi ìta wọn ẹ̀kọ́ rẹ̀ kò bá ọjọ́ ara ẹ̀yẹ ànábì wọ́n ti gbẹ mọ́ta àwọn náà yìí di mùsùlùmí jẹ́ náà o wọ́n ti wá àwọn ti wà lẹ́yìn rẹ̀ báyìí bàtọ́ bá kiri ní àwọn bá àwọn ọkùnrin jùlọ bá fi péńjò ní yẹn ṣẹ̀fàlà péńjò ní káàkiri pé tọ́ àwọn mùsùlùmí ọmọ ìyá wa ìlànà òsì lẹ́yìn ìdáwọ́ tó sí ní ẹ̀lú òfin tó pẹ̀lú wọ́jẹ̀mú ti fi bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀ràn méjèèjì yẹn èyí tó bá àwọn àtọ́bà nábì ìlú àti wọn sàábé lọ wọn ọ̀gbọ́n lọ kọ́ lu àwọn ìran tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn arákùnrin àwọn ìgbé náà lọ kọ́ lu àwọn tí bí bàdó bá fìdí lọ kọlu záàmù tó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ já bẹ́ láàrin àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìran ńlá méjì ni wọ́n kí wọ́n má bára wọn fà lọ́dọọdún àwọn ìgbà tó di pé òzáà lè bọ́ lẹ́yà nábì ìbínú pé àwọn òní tò sí títí ìzáàbá tò sí lọ́dọ̀ bọ́ lẹ́yà àwọn kùrẹ́sì ni bẹ́ẹ̀ lọ́rẹ̀ kọlu àwọn òzáà nìyẹn alọ̀pọ̀ àwọn lóòrùn bí àwọn ọkùnrin tí wọ́n gbọ́ pé nǹkan máa ń tẹ̀lé wọ́n ti áà wọ́n láti gbé yẹba ní ẹ kí àwọn tó gbé kẹ́tí bẹ́ẹ̀ méjì gbé ọ̀rọ̀ tó mú àdéhùn méjì náà rẹ̀ àdábì pé àwọn tí ẹ àwọn ọkọ̀ tí ó wá àwọn ọkọ̀ tí ó ṣe ní ìfẹ́ ẹ kàǹkà anábì ní kàǹkà bí àwọn òṣìṣẹ́ àrẹ lọ́kọ̀ wọn nínú mímọ̀ nínú ìgbé báyìí báyìí ànábìwé sojú. lẹ́yìn lẹ́yìn kan lẹ́yìn ẹ̀yìn ẹ̀ ló pa wọn. wọ́n jẹ́ ya wọ́n jẹ́ ya àbá tó ti tó ti tó ti tó ti gba ìsìlámù ló wọn nìkan nìyá lọ́dọ̀ gáyà rẹ̀ lò. wọ́n á sọ pé gbogbo gbogbo gbogbo ayé àdéhùn tí wọ́n yé àdéhùn tí wọ́n alábàáyé bẹ́ẹ̀ lé àdéhùn lọ yapa tí ọ̀bá tètè lọ dúbá kí wọ́n máa kọ̀ sí lọ ìlú lọ lórí lórí àwọn kan ti ń bẹ lóko ẹrú ní ìsìn ilẹ̀ Yorùbá tó pé ọlọ́ọ̀dì ká ó sì mọ mọ kó bẹ àdéhùn bàbá wọn yé ìdáná àdéhùn bàbá wọn yé ìdáná táwọn wọ àyàfà àdéhùn òsì ẹni wọn bá wa lẹ̀ wọ́n yóò bí hip wọ́n kó lóòrùn bí ويتوب الله على من يشاءه والله عليم حكيم láti ìwé bá wọn jà yìí inú yín tí ń rú pòpòpò fún ìbínú ogun ìní fi mú lọ lẹ̀ inú náà dò fi tẹ̀ dábà wọn yẹ ó dábà wọn. fourteen yẹ ká ẹ ṣe pẹ̀lú wọn ẹ bolo ẹni gbé wọn yóò dò inú yóò dò pé ọlọ́run náà ọ̀rọ̀ àwa náà lọ́wọ́ ọ̀rọ̀ ní wàá foríjì yìí ẹni máa wù ní foríjì gbogbo ọlọ́ba ọba àdéhùn ọba kéèmù ni ọba tí ó ní màá gbogbo nǹkan fún ìjọba ọ̀jàgbọ́n náà. kamar التفسير a آية. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التفسير والبيان هذا حظ وتهريب على قتال المشركين الناكثين أيمانهم وأهودهم وذلك لأسباب ثلاثة ذكر الله تعالى في هذه الآية وني ní sọ́dọ̀ ń fi ṣe àwọn sọ̀hábà ìlú ògbé ẹlọ bá wọn fà á ní ìpìlẹ̀ borí àwọn àwọn àwọn ẹlẹ́bọ tí wọ́n tó àdéhùn yẹn ìdí mẹ́ta ló fà àkọ́kọ́. nasiduhum nasiduhum lè àdá ìnáhùn nákọ́dù òhúdà òmùlẹ́dì àtàmù àríyá ọ̀là ibùnà àbáṣù wàkùdíyì wàkálíbí nasiláti fi kùfárí mẹ́kẹ̀ alẹ́bí náà àìmánà òun بعد آد الأريدية وأهانوا بني بكر على خساء وهذا يدل على أن قتال الناقصين أولى من قتال غيرهم من الكفار ليكون ذلك زجرا لغيرهم àkọ́kọ́ ni pé àdéhùn tí wọ́n fi lè nítorí pé wọ́n máa máa lọ tó àdéhùn tí wọ́n ti jọ ṣe láàárín wọn afọ́wọ́ bàbá àti afọ́wọ́ ṣáàdì àti kàlìbí sọ pé àyà ìṣọ̀kalẹ̀ fún àwọn káàkiri mọ́kà tí wọ́n tó àdéhùn tí wọ́n ṣe ní ìdàìbíyà nígbà pé wọ́n ṣe àdéhùn báwọn oníbàárà wọn jà bànú bákìrì wá lọ kọlù záà àwọn ọkùnrin tí wá kó nǹkan àjà fún wọn ẹ̀yà ẹ̀tọ́ fẹ́lẹ́ ẹ̀tọ́ lọ fẹ́lẹ́ náà ẹ̀tọ́ ilé ìlú jámọ̀ yìí pé láti lọ bá àwọn tí wọ́n tú àdéhùn yìí kì í ṣe káàkiri mọ́kà yìí dandan ni kí wọ́n lọ fi ìyà pàwọn lórí kó lè bá jẹ́ ìtò ìyọ̀fẹ́ lómi wọn ẹni bá tú àdéhùn kọ́mọ́ sí bẹ́ẹ̀ máa ìta ti tẹ́yìn ìjàpá wà fún yìí lọ́dọ̀ lọ́wọ́ kọ́dọ̀ mọ́ sọ wá bí bẹ̀rù pẹ̀lú mi pé á èmi èmi máa yẹpa èmi máa yẹpa àdéhùn máa fóun tó ti lọ́jà rí lọ́jà àdéhùn. ولعاد الذي قدوه هو كما تبين صلوا لأم الأوليبية لمناصرة قريش خلفاءهم بني بكر على خساء خلفاء النبي صلى الله عليه وسلم ليلا بالقرب من مكة على ما يسمى الهجير فسار إليهم رسول صلى الله عليه وسلم وفتى مكة سنة الثمانية هجرية في العشرين من رمضان wọ́n ní àdéhùn tí wọ́n tú ọ̀hún ni àdéhùn tí wọ́n ṣe ní ìdàgbéyà kí ló dẹ̀ bá kùrẹ́sì lọ ra àwọn ọ̀rẹ́ tiẹ̀ lọ́wọ́ lérí àwọn ọ̀rẹ́ ti ànábì àwọn ọ̀rẹ́ tiẹ̀ ní bànú bákìrì àwọn alájọṣe ti ànábì ní ìzáà orí ẹ̀rọ ká ọmọlé ló jẹ́ pé kò sígbà kan tí ọ̀tá ẹ̀sìn bá kọlu ẹ̀sìn tẹ́sí òfin ní gbòòrò sí ọ̀rọ̀ yìí lọ́pa kọ́lọ̀ ọ̀tún sí mọ́kà fún ànábì iná sára bí yàbí lọ bá wọ̀ pé àókè ah, olè ẹ ti fún ìyẹn ẹ̀ẹ́rì so ní ìjírà di ọdún kẹjọ lọ́wọ́ àgbà mọ́kà ó tẹ̀tẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ inú rọ̀bùdáàní tí a bá wò ní ẹgbẹ́ fún ọmọ orí ẹ̀ láti jẹ́ ìyá ìyá nínú ìdáná báyìí yóò pé ìjà tẹ́ bá ti rí ẹ̀ nìkan tó bá kọlu mùsùlùmí nínú Ramadan ẹ gbà pé ìbójúdé fún mùsùlùmí ẹ̀ tó sì ní ẹ tọjọ́ náà wà tọjọ́ náà wà ìjà ọ̀sáàbà dúmùsùlùmí àti káàkiri pọ̀ jọ àlàrúbá kí mùsùlùmí má borí ọwọ́ yóò borí nìkan yóò borí ni ṣé wàá fi kankan sí ìjọ wẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin máa ń kí ìgbà tó nílẹ̀ ẹ máa mọ́nítọ̀ ẹ̀ tí ń bẹ láàrin mùsùlùmí àti káàtẹ́ pé a máa wẹ̀ sí yóò borí ẹ rí pé mùsùlùmí yóò borí àti ọlọ́dún ti ní ẹ ọlọ́dún ti ní ọlá wọ́n máa ń ní ìtọ́wọ́ wọn fi dá nǹkan kọ̀ọ̀kan lọ́lá lọ́jọ́ lóṣù léèyàn gangan kódà ní dábà ní ọlọ́tọ́lọ́ ń dá òun nìyẹn ẹ bá máa sin lọ́hùn tí máa súnmọ́ lọ́hùn tí máa sá fẹ́sẹ̀ nǹkan ọ̀gbìn dáadáa ni pé tí wọ́n ti ń dé wọ́n mọ̀ kàdùnnú mẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń dá sí yọ̀mọ̀ yọ ní. bẹ́ẹ̀ ni báwọn láyà kókó nà tí ti ń ṣe ọlọ́run tí ò sí tí ò sì fi bí ọlọ́run nínú nítorí náà bá déjà إخراج الرسول صلى الله عليه وسلم من مكة فقد هموا بإخراج الرسول من مكة أو حبسه حتى لا يروا أحد أو قتله بيد أصابة من أفراد القبائل يذهب دمه هدرا كما قال تعالى wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe o náà ni pé wọ́n gbà lérò pé àwọn ò lé ànábì lé àbí káwọn ó sì gbé mọ́lẹ̀ sábà ti súnmọ́lẹ̀ ní ìsìn ẹnì kan ò ní rí mọ́ aláwọ̀ sì pa á wọ́n pé àwọn tí wọ́n pa òun kọ́ sọ́wọ́ àwọn àtọ́bà wa ní àfọ̀rọ́ ní kàbá ìlì wọ́n àwọn àtọ́bà nínú ìdílé kọ̀ọ̀kan ní ọ̀pá áwùsí ní àsọ́bà àwọn ọmọ ọkùnrin àwọn ọmọ onílẹ̀ àwọn àwọn ọmọ àwọn olóyìn ee àwọn ọmọ àwọn ọmọ pé à ẹwọ́n yá ní à ìpínlẹ̀ o àwọn ọ̀dàjọ́ pé ìwòlé kọ̀ọ̀kan ti bẹ́ẹ̀ ní maka wọ́n dá wọn jọ àwọn ọmọ kànìkànìkànìkànì wọ́n jọ á lọ pa kí ìdílé ànábì òfin ní lágbára àti fún wọn gba ẹ̀sán. àwọn kàkà bí yàfún ní ẹ̀rọ ìbílẹ̀ yẹn jẹba àwọn lè fi fún ara rẹ̀. nínú gẹ́gẹ́ òkú bá gẹ́gẹ́ òru ànábì nìyẹn bá wọn pa káàdé nísìnyí wọ́n gbogbo èyí ọ̀dà ti wí fún wọn yẹn wọ́n bà sí wàhálà àbẹ̀lọ́ àdíjọ́lá gbogbo àwọn ẹni ọlọ́run tí a ń sọ́nà kílẹ̀ ọlọ́run dáa táwọn èèyàn kan wá rí sí pé wàhálà ní ń kó bá wọn gbogbo ìjọba dá sí wọn jọ dàpá lára wọn. láti èyí ọ̀dàpá èyí ọ̀dàpá yẹn ni máa ní àsìkò ìṣe ma. ní àná ọlọ́run sọlá àdábì mi wọ́n pa àfáà mi wọ́n gbé lọ ọ̀sùn sọ ọlọ́run fi sọlá pé ìmọ̀ nígbà náà kí ní ìsìn bí ìjọba àwọn èèyàn yọ́ ní ìsìn yọ́ dòdò sẹ́ni àwọn èèyàn lọ́kàn rẹ̀ ní ọlọ́pàá ń fi ayẹyẹ ní tí ò tíì fẹ́ yìí ẹnìkan láyà alẹ́ yorùbá yìí ó ní àyà láti bẹ̀tí ọlọ́jẹ ọrẹ́dì ó ti ń bàjẹ́ ọwọ́ lọ fi ẹ̀yìn tí gbàgbà kan lórílẹ̀-èdè gbàgbà ní oṣù tí yẹn ń tiẹ̀ kọ̀mọ́ tí ó kọ̀mọ̀ ògùn kọmọkan ní ọ̀dá tó ọ̀rọ̀ pé èyí ń ṣe ẹ̀dà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọba ní sọ láti wá gbára rẹ̀ ẹ̀ ń tá a sọ tó wá di pé ọlọ́run dára kí ó jòkó wájú wa báyìí máa ń wù pé áá ah, kiri yóò sì mú sí ìgbà tí ṣe ń wo tọ́lọ́mọdún àbíyè ọmọdún àbíyè níjọ́ tí a jọ jòkó pọ̀ pírẹ́sidẹ́ǹtì yìí mo ní ó pàdé ìlú ìgbẹ̀jọ́ náà ṣe ẹni tí máa ń ti ara àbí lẹ́yìn ìjọ ti ń bẹ lókè nàìjíríà ìjọ náà ọbẹ̀ lókè tí wọ́n máa ń ka àwọn èèyàn ti ń bẹ nàìjíríà ìjọ yẹ ìka márùn-ún mi yìí wọn ò lè fi ka àwọn tẹ́tí wọn ìka tó fi ka ìka márùn-ún tí mo dà òkè ṣe ẹmú ààrẹ o gbákejì ààrẹ o ẹ̀fẹ̀ ìka o nínú márùn yìí yọ̀ọ̀kan ọwọ́ ń gbé owó ńláńlá lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tó wá bẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ títà ń gbé gbogbo lẹ́bí òní ń gbé gbogbo ọmọdé arúgbó bá bẹ̀rẹ̀ kí ni bẹ́ẹ̀ fi jẹ́ ẹniyàn ọ̀tọ̀ tí kò họ́ ò àmọ́ tí ìgbà tí ń padà wá rí lẹ́yìn ọ̀rẹ́ ìta padà wá ríra táàbẹ̀ ní bó ṣe sọ̀rọ̀ táàbí tó sọ tó ṣe ń jọ náà gbé ọlọ́run bá gbọ́ ọ wọkùnrin yìí ọlọ́run yóò bá gbọ́ ọ yóò jọ ọmọ bíi tí wọ́n bá máa náwó sí ibi ọ̀rọ̀ náwó sí ẹ̀ ní ẹni kọ́ ọ̀nà ìsìn lọ́wọ́ àwọn tó gbowó ńláńlá fún bílíọ̀nù náírà ní ẹbí bẹ̀rẹ̀ lọ́jẹ́ yìí ẹ̀yà awí yìí wọ́ olórí gbogbo yìí ọwọ́ lóòkè wọ́n lọ rí fún ní àwọn ọdún lára ní fẹ́dírà ọwọ́ lóòkè wọ́n fún ní àwọn ọdún lára láì mà pé ológo ni wọ́n ìta fi yìí irú ẹ̀ náà tó ń rúgbó lásìkò náà ẹnìkan tó ń tẹ́lẹ̀ yóò bá ìlọrọ ń sìn òun náà ń bẹ lókè inú àti ìjọ ń nàìjíríà ìlọ́wà náà wá àwọn ẹlẹ́bọ ìrànlọ́wọ́ lórí àwọn ẹni àti wá pè ń kọ́rọ̀ àti pè ń bàbá a ti pè ń bọ̀rọ̀ a ti pè ń bàbá lọ́wọ́ náà ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n jẹ́ ìjà nàìjíríà yìí àwọn àgbàlagbà ti wá pèpè à ọ̀rọ̀ yóò ń bá yìí o kò ń bá yìí o wọ́n sì ní àti gbọ́dọ̀ jiyàn ọ̀sẹ̀ o ẹni ẹ̀rọ má yọ ọ́ borí o torí pé ìṣẹ́ ẹ̀rọ gbogbo ojú pé ń pariwo ọ̀kan jù ọlọ́run ẹni wà yìí èyàn dáadáa náà sì ní ẹgbà wí náà èyàn dáadáa ṣùgbọ́n orígun ti tọ́ ọ̀nà ọgbẹ́ ìjàkà rárá wá tí wọ́n ń fi rí rò lẹ́jọ́ kìnnì kan oṣù kìnnì kan jọ kan nǹkan kẹfẹ́ à ẹgbẹ́ òfin ààrùn lọ́mọ́sọ́nà náà yìí ẹ̀bá já fi ẹni yìí o láì fi epo bọyọ̀ èyí tí ẹni tọ̀hún náà ṣe tó kù díẹ̀ káàtó látara dáwà tiẹ̀ náà wọ́n bá sọ̀rọ̀ ó dẹ̀ ti gbọ́ ó ti bára tiẹ̀ ìyàwó mẹ́sì àtijọ́kọ̀ ẹ̀ríkà ìbẹ̀ lọ ẹni wá tí à ń sọ yìí afẹ́kọ̀ náà ó lókè bá kọ́ máa ṣe. Àmín. Máni kọ́rù náà máa ṣe. Àmín. Ara parí àwọ̀ ìsànsì. A fi sì lè ya. Adẹ́kọ̀. Ọlọ́dọ̀ máa yí ọ̀dọ́ àwọn àlùfáà. Ṣé ẹran lé yá tiẹ̀ náà máa ń dé o? Lókè àwọn ènìyàn lọ, àwọn àlùfáà náà, ẹran tiẹ̀ náà máa ń dé láwọn àgùntàn yanjú àìrà ń bá lọ yìí kó tó dá méjì òun náà máa ń ṣe gudugudu méje àti àmẹ́fà sàbílẹ̀ ẹni bẹ́yẹn níbi ìjábà bẹ̀ lọ nǹkan mọ́ tẹ̀tẹ̀ bọ́ adìyẹyàn àwọn tí ọlọ́run bá ní ọ gbọ́ lẹ́tọ̀ inú àmà ìyá wa kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n bá mi sẹ́ńdì rẹ̀ sí i sẹ́gbẹ́ mi ìdáàbọ̀ ní sèyí. Amúlé sọ yìí ní ọ̀gbọ̀ rẹ̀ lọ́wọ́ pé á ah, ọjà bàbá bá wí. Ìyá wa ni ọmọ dáadáa ni ẹ̀rú dáadáa ni. A máa ń wo nǹkan kẹsẹ̀ owó ọ̀nà ọ̀sùn sẹ́yìn àwọn káfíì. Ọ̀nà ọ̀sùn sẹ́yìn àwọn káfíì. Ọ̀nà ọ̀sùn sẹ́yìn àwọn káfíì. Tí àwọn káàdà ìjẹ́ bílíọ̀nù ìkẹ́pọ̀ mílíọ̀nù báyìí ẹ bá tó gbó sọ́gbọ̀gbà àgbòlóòdè láti dá ilé ìmọ̀ ní ẹ̀ ẹ̀ tó bá lọ kàtà tó ń dé ní ẹ̀ ẹ̀rú ọlọ́run yìí bá ń sàánú ẹ̀ ẹni tí àtẹ tí wọ́n sì rò tí a sùn bò yìí tẹ́wọ̀n bọ́ báyìí ibẹ̀ ló ń fà ìjọjúmọ́ mo ti sọ kí ní ẹ̀jì pẹ́ ipé ìkọjọ náà ni máa ń jẹ́ ọ̀pẹ̀ sí mo wà ní mísìn galana lè dérò ní ẹ̀rọ ìpẹ̀tẹ̀ bá bá mi gbé ṣe gbogbo gàbá yìí mo ní ìgbọ̀ o o pé ó tó ti òkìkí lára ẹni láàbá ilé báyìí tó lọ nígbà tó jà ara rẹ̀ ní jà ìbọn àwọn èèyàn kì í ẹni iná èdè bọ́ dáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fọ́lọ́ tó dé bẹ̀rẹ̀ bọ́ ara ní ní ìlú kíra tí yóò rán ẹ̀yẹ ìmọ̀mù ẹ máa sọ sí à lórí mímbà mi oníṣẹ́mọ̀ ọ̀dà àbójú wa yìí ní máa fẹ́rẹ̀ ìwé tí ọ̀dà bójú wa ojú pásọ̀ bójú wa ojú babaláwo kí lè fi àní jọ ó ní máa fi mọ́lẹ̀ ní ìlú ẹni òṣìṣẹ́ kẹ́ bí máa fi mọ́lẹ̀ ní ẹni ọmọ ẹ̀rí ara ẹ̀ báwọn ẹni ọmọ báwọn ti máa ń jẹ́jà afọ́jú pọ̀jú ń jọ nígbà tí nígbà tí wọ́n ti jà fi ní jọ ẹ̀rọ lórí lọ́bẹ̀ẹ́ ẹ̀jẹ̀ àpò ẹwà ẹwà rẹ̀ lẹ́jà wọ́n ọ̀dà ní o yóò kọjá rẹ̀ gbò yóò kọjá rẹ̀ gbò tí tẹ́kọ́ òpó ẹ̀hẹ́ lẹ́jà lọ jáfẹ́ sí ẹgbẹ̀rẹ̀ wà tó ní kọmá ìlú yàrá rẹ̀ mọ̀kọ́lá ló dé sí òun ẹ̀dẹ̀ ń wò ní òun kọ́ ń sọ̀rọ̀ dání máa tóògò tàníjọ́ máa kú abábájọ́ máa kú yẹnyẹ ìjọba ní bẹ̀lẹ́ ní rẹ̀ ọlọ́rọ̀lọ́mọ̀lẹ́ jíbí ń sọ ìdílé ìgbà pé kò sí ìgbàkan nìyẹn lẹ́yìn ọlọ́run ìbáfẹ́ ìgbà ń bẹ̀ kẹ́lẹ́ náà oníbẹ̀rẹ̀ jáde lẹ́nu àwọn òkú jẹ́ ń pẹ̀lú àwọn èèyàn àwọn àbá òkú àwọn òkú àbá àwọn náà ti ṣe kán wọ́n ti ṣe kán ìdìrẹ̀ ń ṣe yí ẹ̀ẹ́ ẹ̀yẹ̀yẹ̀ ebi jà sí ayé láti máa rí ewúro jíjà àti ewúro ìmọ̀ra mi ẹ̀kùnjẹ́ mi máa ń fèrè bàbá ìrìn mẹ́rin ẹ̀wọ̀ ewúro tí wòye ti ẹgbẹ́ mọ́pẹ̀ ewúro jẹ̀bú àpọ́tí ti tó láti tó lọ́wọ́ akọ́nẹ́ máa ń yíbọ̀ báyẹ̀ ẹgbẹ́ lọ́dọ̀ sí jítù lójú báyìí ọ̀dẹ̀ pàdé ewúro yíyọ ewé rẹ̀ tó fẹ́ yóò ti fi gbọ̀dọ̀gbọ̀dọ̀ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ jẹ́ ọ̀rọ̀ sí lọ. Ipò jáde ọ̀rọ̀ sí ọ̀jẹ́ mọ̀ jáde ọ̀rọ̀ jẹ́ kẹ̀kẹ́ náà. Àdá ti ya kéré mi, ẹ làwọn ọmọ pèsè gan ọ̀rẹ́. Ibi ẹgbẹ́ pàṣẹ máa pèsè ayé nìyẹn. Ẹlẹ́yẹ ipò mi, dédé rúgbó rẹ̀ yẹ, lẹ́mà á pèsè gan rẹ̀ yìí, ìyẹn fẹ́ láti gbẹ̀gbẹ̀ láyé. Bẹ́ẹ̀ ni ìgbẹ̀gbẹ̀. Ọlọ́mọdé bá mi kì í abọ́. Ibi ọmọdé ọ̀rà mi, ìyẹn lẹ́ ẹ̀jẹ̀bẹ̀ ìjọba àdájú lẹ́yìn nìyẹn ìjọba fáwọn ìjọba fáwọn tó ń bọ̀ á pè é ẹ̀yà tó ń bí lónìí jáde.